الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك هو الفوز المبين هكذا آية أتيت التالي إن سورة الأنعام أيوة تلون تقبع النبي صلى الله عليه وسلم لا سهل láti ṣàlàyé fún àwọn atọ́lọ́run ṣe pé dájúdájú ọlọ́run pàun láṣẹ kó wọn jẹ́ àkọ́kọ́ mùsùlùmí o nínú ọjọ́ yìí àti pé òun ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ eléyìí àṣẹ ń pé bó tilẹ̀ jẹ́ pé kò sí bá lè jẹ́ àkọ́kọ́ mùsùlùmí ṣùgbọ́n kájẹ́ mùsùlùmí. àgbọ́dọ̀ kọ Islam àgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí ọ̀gá wa tàṣẹ bá lọ bọ́ọ̀n pé kí wọ́n jẹ́ àkọ́kọ́ mùsùlùmí àṣẹ ń bẹ nínú àyà yìí náà pé àwa náà ń kọ́ ọ́. àgbọ́dọ̀ gbà láti wà nípò míì tọ́yàtọ̀ sípò pàjẹ́ mùsùlùmí. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yin olùwàgbọ́ òdodo ìpáyà ọlọ́run nípa apá pípáyà rẹ̀ ẹ ò sì gbà ẹ láti kó àfi nípò pọ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí. bẹ́ẹ̀ ni ọlọ́run bá sọ nínú alukur'an nípa àsọtẹ́lẹ̀ anabi ibrahim aleyhisselam bẹ́ẹ̀ ni anabi yaqub aleyhisselam lẹ́yìn abẹ́niyẹ inna allah astafa lakum ad-din. فلا تموتن إلا وأنتم مسلمون eléyìí lọ́rọ̀ anabi ibrahim aleyhisselam ẹ̀yin ọmọ mi ọlọ́run ti ṣẹ̀ṣẹ̀ àìsàn tẹ́ fi máa sìn fún yín o ò lè o náà lọ́ba tó sì ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn tẹ́ fi máa sìn ẹ̀sìn ọlọ́run ní abẹ́ ǹjẹ́ ńbẹ́ńbẹ́ ní àkókò tí ikú dé tó dé wá bá anabi Yaqub alayhi salam am kuntum shuhada'a idh hadara Yaqub al-mawt idh qala li banihi ma ta'buduna min ba'di qalu na'budu ilahaka wa ilaha aba'ika إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون ọlọ́ni àsọtẹ́lẹ̀ eléyìí àkó tó fún àwọn ọmọ rẹ̀ nígbà tí kú dé ni pé ẹ̀yin ọmọ mi o kí sìn lẹ́yìn ẹ̀sìn wo lẹ́yìn lẹ́yìn ọlọ́run rẹ̀ ọlọ́run ńlá bàbá ńlá wa Ibrahim bàbá ńlá wa Ismail ọlọ́run bàbá ńlá bàbá ńlá wa ọlọ́run tí í ṣe ọlọ́run bàbá ńlá wa Ishaq ọlọ́run ọ̀kan ṣoṣo ni òun náà làwa sì gbàgbọ́ torí ẹ̀ Islam yẹn kìí ṣe nǹkan tó dé lánàá àbíjẹta ó ti ń bẹ láéláé onìkan náà sì lẹ̀sìn lọ́dọ̀ ọlọ. àbọ̀ gbọ́rọ̀ ọlọ́run ló sọ pé inna ad-dina 'inda Allahi al-Islam ládájọ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run náà ní Islam ìyẹn ní kékeré sí kékeré sí lónìí nìkan àtọ̀jọ́ láéláé títí láéláé Islam nìkan lẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run. ẹ̀kọ́ sì ń bẹ níparí ayá yìí wala takunanna minal mushrikin kò sì gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀sẹ̀ gan ìhánilétí wà ń bẹ fáwọn náà pé a ò gbọdọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀sẹ́bọ a gbọdọ̀ ṣẹbọ sọ́lọ̀ gbàtọ́ má ti sọ fún aṣíwájú wa anabi sallallahu alaihi wasallam pé kò gbọdọ̀ jọkan nínú àwọn ọ̀sẹ́bọ ìhánilétí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn náà láti má ṣe ṣẹbọ sọ́lọ̀ ọlọ́ntún wa ni qul inni akhafu in asaytu àdáàbẹ yẹwò mi náà rí sọ fún wa ìrẹ anabi sallallahu alaihi wasallam dídájọ ẹrú ń bẹ mí o ìnà àfẹ ìtọrọbì pé tí mo bá ṣe bẹ́ẹ̀ tàpá sí Ọlọ́run mo bá ṣe Ọlọ́run tí mo kọ̀ láti ṣe Islam tí mo ṣẹ̀ tí mo ṣẹ̀ bọ sí àdáàbẹ yẹwò mi náà rí mo ń bẹ̀rù yẹ ọjọ́ ńlá ẹ dákun. tánàbí sallallahu alaihi wasallam tí ò bá jẹ agbára kí ọjẹ lọ tó bá tàpá sí tọlọ kò jágbára ó ná ojú àti tó bá fi lè fi ẹ̀sìn Ọlọ́run bá wàá là ọ àwọn àti àjà máa kankan gbogbo bó tilẹ̀ kọ̀ owó sílẹ̀ òkú góńgó tó tó bá fi lè ya pákó lọ́nà ọlọ́run ìyàtọ̀ jẹ kí ọ jẹ ọ iná lọ dá sẹlẹ̀. ǹjẹ́ tó bá dájú pé anabi sallallahu alaihi wa sallam ẹrù ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run máa ń bà á àjẹpọ̀ àgbà lọ́yẹ̀ká bẹ̀rù tó ń ti pé kì í sẹ́ni. tonti pé alìjánná gan tẹ̀rí yẹn èèwọ̀ ni kẹ́nikẹ́ni ọ̀wọ̀ ṣáájú kánábì sallallahu alaihi tó wọ̀ gbogbo láti má dájú ṣùgbọ́n náà wọ́n tún kìlọ̀ fún kálí bá a mọ̀ yí pé ẹnìkan ò lè takotọ́ lọ́n ẹnìkan ò lè fi kò síbò sí lè máa wúra rẹ ó jìyà náà. kul inni akhafu àwọn fún tafsir wọ́n ní kí ni tún máa akhafu wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀rù nǹkan burúkú tó lè ṣẹlẹ̀ ń bà mí bẹ́ẹ̀ má ti sọ pé akhafu khawfan ń sí pé mò ń bẹ̀rù nǹkan abú tó lè ṣẹlẹ̀ wọ́n ilá ìyẹn sàdédé bẹ̀rù torí ẹ̀ wọn náà sọ pé àdáàbà yawmin adheem ìyà ọjọ́ ńlá á ògbòrò wọn ló burú ju gbogbo tó burú lọ ìyà ọjọ́ ńlá yẹn. Ibn Abbas rahimahullah ó ní akhafu min èmi mà dájú sọ fún wọn pé mo dájú wípé ìyà tó le ìyà tó tóbi ọ̀nbẹ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà ṣùgbọ́n tó bá pé wọn màdájú ni ìtumọ̀ rẹ̀ ò ní kún tó wọn màdájú tẹ́lẹ̀ náà anábì ọ̀sẹ̀ méjì pé àkànbọ̀ ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà mà tó sì burú ṣùgbọ́n àmọ́ ń bẹ̀rù wọ́n túmọ̀ rẹ̀ bó ṣe wáyẹn ó lágbára jù nìtànàbí bá ń bẹ̀rù àwa ń à tí nǹkan kan bá tún ju ẹ̀rù lọ. àwa ló yẹ ká wà ń bẹ. ọlọ́ni man yusrafu anhu yawma idin ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá bá sẹ́rí ìyá yẹn kú lọ́dọ̀ rẹ̀ jọ̀gbìn tí ò jẹ́ni tí ó jìyà ìyẹn ni pé gbogbo èèyàn lọ́wọ́ entitled ṣùgbọ́n ẹni bá bá sẹ́rí ìyá faqad rahima dájúdájú ọlọ́wọ́ bá ti sàánú olúwa rẹ̀ ọlọ́mkẹ́ o ẹnikẹ́ni tọ́lọ́mọ bá fi lè sẹ́rí ìyàkú lọ́dọ̀ rẹ̀ pé kò ní í jìyà wàlá ọlọ́mkẹ́. ìdí ni pé kò sí kó jìyà kò sì gbádùn jọ gbẹ̀dẹ̀ kò jìyà kò gbádùn kò sí. ń gbádùn kò jìyà ọwà ya ní ń jẹ ọgbádùn ọwà ó túmọ̀ sí pé tí wọ́n bá ti sẹ́rí ìyàkú lọ́dún yẹn kí ni ọ̀jẹ̀ ti yàn ìgbádùn ìtumọ̀ rẹ̀ nu pé ẹnikẹ́ni tọ́lọ́ bá ti mú ìyàkú lọ́rọ̀ tiẹ̀ tó sẹ́rí ìyàkú lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe sọ yìí pé àbí ọlọ́run tún ní wàdálìkà wàlfọ́wùsọ̀lùmọ̀bì kí wọ́n sẹ́rí ìyàkó lọ́dọ̀ èèyàn pé ọ̀dẹ́ nìkẹ́ eléyìí gan-an ni èrè tó hàn kí sípò àṣòwò àjèrè owó díẹ̀ di púpọ̀ kìí sùn lèrè tó hàn èrè díẹ̀ lélẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ìníwọ́ná àlìjẹ́nà tèmi eléyìí lè rí lódodo eléyìí gangan ni èrè lódodo ó dàbí ọ̀rọ̀ lọ́nà tóní faman zuhziha anin nari wa udkhila aljannata faqad faz gbogbo ẹnikẹ́ni tá a bá gbé jìnnà síná yẹ́bọ̀ sọ pé man yusrafu anhu yawma idhin ẹnikẹ́ni tá a bá gbé ìyà jìnnà sí níbi ó sọ pé faman zuhziha 'anil nar nítorí náà ẹnikẹ́ni tá a bá fi lè gbé jìnnà síná wa udkhila al-jannata tá a wá mú al-janna faqad faz eléyìí ló jèrè eléyìí ló jèrè eléyìí túmọ̀ sí pé ẹni tó sọ pé wọn ò gbé jìnnà síná wọn ò sì jọ wà al-janna ẹ̀rọ kò tù wọ náà nù. Ọha ni òun ni wínà wínà kọ tó o bá mọ tí ń jẹ́ lóza gan èèyàn bẹ nu ná ni kò gbósùbà fún a òsùbà gan gbéra rẹ nítorí ibi tó o bá ra rẹ dáa pè lérè. ó náà ní kéèyàn má kí n tó ní dáadáa ó lékún n téèyàn ní dáadáa kó lékún kéèyàn sì má rí àdánù eléyìí ni wọ́n ń pè ní èrè. ẹnitọ́ àtajà owó tó ní dínkù wọn ní ẹbùn kó ń jèrè. ala lọ́wọ́ dorí kodò fèrè nù létí ó fẹ́ gbẹ̀rún àpò bẹ̀rẹ̀ owó kọgọrùn àpò wọn ni wọn bọ dúpẹ́ wọn bọ yọ̀ lọtún ń ṣàjọyọ̀ méjì kan àmẹgbẹ̀rún ni ó di márùn eléyìí ló jèrè bàbá wa èrè lájọyọ̀ lọ́yẹ wa pati tó ń lọ́yẹ ká kò mọ̀ ká fi rí èyí tó lé lórí owó ńdànù gbẹ́ngbà tí one thousand pounds to the five thousand pounds àwọn wa bá a fẹ́ rí four thousand dànù náà dé ìsìnkú nǹkan sẹ́yìn ó dùpẹ́ fọlọ́ọ̀nù básìkò zaka bá tó kó o ṣe kí ni kó yọ zaka kò sì bọ́ lọ́ndún kárísìkì rẹ̀ lè bàa tún lékun sí. lẹ́yìn rẹ̀ lọ́lọ́ ni وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير آية ودابي آية القرآن يكون آية تبقى قبول bẹ́ẹ̀ ni gbogbo àwọn àyà alukur'an nìkan púpọ̀ àlàyé lọ́lọ́wọ́ bá ń ṣe fún wa nínú àyà yìí nípa pé kò sẹ́ni tí í ṣe dáadáa sí yàn tí mú kọ́rin èèyàn da àfọlọ́hùn kò sì sẹ́ni tó lè mú kó tún rí bá mi náà àyàfi ọlọ́run ẹnìkan ò dá agbára ní láti lè ṣe ní láǹfààní kan yàtọ̀ sọ́lọ̀ nítorí bá kọ pé ó ṣe ọdún wa bọ̀ ẹnìkan ò sì dá agbára ní láti fara ní ọ àfọlọ́run ìnira tó lọ́n bá ní yóò ṣe ọ òun náà yóò ṣe ọ torí pé ọlọ́run ọba òun ló làkóso lórí àwọn ẹ̀dá ẹ̀ ìyìn tó bá ń ṣe wù ú ló máa ń ṣe lórí àwọn ẹ̀dá ẹ̀ ìyìn tó bá wù ú ló lè fi ẹrú ṣe òun ló sì lè dẹ́yìn àwò pẹ̀lú gbogbo tó bá wù kó sẹ́ni tó lè dán lọ́wọ́ bá wò pẹ̀lú kankan torí ẹ̀ ló ṣe wá nínú hadith al-Qudsi wípé tí gbogbo èèyàn bá péjọ. láti pé èèyàn àkọ́kọ́ àti èèyàn ẹ̀gbẹ̀yìn láti pé àwọn afẹ́fẹ́ nǹkan kan sí ọ́ láǹfààní wọn àti rí nǹkan kan sí ọ́ láǹfààní tó yàtọ̀ sí tọ́lọ̀ nǹkan pé ó nì ẹ̀wù mẹ́yàn sì pọ̀ tó sọ́nbà láwọn fẹ́ sí yẹn láǹfààní pẹ̀lú nǹkan kan wọn ò lè rí yẹn sí láǹfààní pẹ̀lú nǹkan kan tó yàtọ̀ sí ìtọ́lọ̀ ti kọ pé yẹn ó rí tẹ́lẹ̀ náà nǹkan á lè yẹn máa ṣerú ayé sí i. bí ogun bá sì péjọ sọlá sara ní ọ ò lè rí nǹkan kan fi sara ní ọ o tó yàtọ̀ sí ti kọ pé yóò sí ọ. subhanallah ọlọ́run tó ní ẹ̀yin mi ẹ̀yin ò tó ẹni tó lè dá sẹ́mi láǹfààní pẹ̀lú kankan à ń bọ̀sibọ̀si pé ẹ̀ tiẹ̀ mi sí láǹfààní ẹ̀yin ẹ tú ẹni tó lè fi nǹkan kan ní mi lára pẹ̀lú nǹkan kan á ń bọ̀sibọ̀si ipá pé ẹni mi lára ọlọ́wọ́n bá nìyẹn ọlọ́wọ́n bá ní anáfíù ọ̀gbọ́r olólùsẹ́ni láǹfààní òun sì lólùfara níní méjèèjì yẹn ẹ wù papọ̀ anáfíù ọ̀gbọ́r. torí ẹ ẹ gbọ́dọ̀ fi ọdọọr kẹfì pé Ọlọ́run ọba o ipò olùfara ni ni rárá o kọ́mí bàjẹ́ pé àwọn tọ́pọ̀ lọ́wọ́ ọba tí ọba pé wọ́n máa ro nǹkan tí ọ̀dà ẹ máa sọ pọ́lọ́ ní kíni ànáfẹ́ ọ̀dọ́ọ̀r tàbá fẹ́ sọ ma ní náfẹ́ o àbá fẹ́ sọ ní ọ̀dọ́ọ̀r afẹ́fẹ́ abdu kan méjèèjì lápè papọ̀ pé abdu anáfẹ́ẹ́ dọ́ọ̀rọ̀ méjèèjì lẹ́pẹ́ ẹrú ọlọ́run ti ṣe ní láǹfààní tí ní ní lára. so ọlọ́run ọba yìí oná lọ́ba tó ṣe pé kò sí nǹkan kan tá a ní dáadáa tọ́tọ̀ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ wọn náà yẹ wò gbogbo àpàtì ẹni ojú wò kò sí nǹkan kankan tó ní láyé yìí tó sẹ́yìn ọlọ kò sì sí nǹkan kan tó sí ọ láyé yìí tó sẹ́yìn ọlọ gbogbo àìdá tó bá sí ọ gbogbo aburú ó kù káàtó kọtọ bẹ́ẹ̀ lómi àfi látọ̀dọ̀ lọ ó nìkan ló lè dá sí ni láǹfààní kò nìkan ló lè dáni ní lára ṣùgbọ́n islam kọ́ wa lẹ́kọ̀ọ́ a ò gbọ́dọ̀ máa faburú tì sọ́dọ̀ lọ òun náà ní máa ṣe gbogbo ẹ séèyàn ṣùgbọ́n a gbọ́dọ̀ fi tì sọ́dọ̀ lọ. a gbọ́dọ̀ sọ pé pa mí lọ́mọ o àwọn yorùbá ṣe máa ṣe a sọ bẹ́ẹ̀. ha ọlọ́run fìyà jẹ mí rárá o ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run kò sì ta mí ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. ẹ wà Nabi Ibrahim aleyhi salam nígbà tí ń sọ nípa ọlọ́run tí yin ọlọ́run níwájú àwọn ọ̀sẹ̀ bọ́ ó ní يعطسه ويشفين tí mo bá sì sàárẹ̀ kò sọ pé tó bá fàárẹ̀ tó bá fi ṣe mí eléyìí ni tawhid tí mo bá sì sàárẹ̀ òun náà ló máa ń wò mí sàn ìtumọ̀ ọ̀rọ̀ anábì ni pé ash-sharru laysa ilayk àìsàn aburú ti sọ́dọ̀ lọ ṣùgbọ́n àti dáadáa àtàbúrú ọ̀dọ́ta ló ti wá ọ̀dọ̀ ọlọ́run. ọlọ́run gàtà yọ kẹ́nìkan máa wá ṣe nǹkan kan nù jọba rẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀dẹ́gbẹ́ ní fara ní àwọn èèyàn láì sí mà sí ọlọ. ara ń tí àwọn mùsùlùmí fi yàtọ̀ sáwọn majus nù àwọn majus àwọn ẹni tó ń sin iná gẹ́gẹ́ bí àwọn fárísà àwọn fárísà yẹn ara màjúùsù ni pé annahum yuthbituna ilahayn ithnayn ọlọ́run méjì ni wọ́n lọ wà lọ́dọ̀ àwọn persian àwọn sọ pé ilahun nur wa ilahu dhulma ọlọ́run ìmálẹ̀ àtọ́lọ́run òkùnkùn wọn lọ́lọ́run méjì lọ wà wọ́n ní ilahu nur huwa alladhi ya'ti bil khairat wípé ọlọ́run ìmọ́lẹ̀ ló máa mú àwọn orí wá báyìí wa ilahu dhulma huwa alladhi ya'ti bish-sharr wọ́n ní ọba òkùnkùn òní máa mú gbogbo aburú wá a'udhu billah ọlọ́run gàtọ̀ ẹ̀yọ́ kó lórogún àwọn màjúsù ni ìgbàgbọ́ táwa mùsùlùmí ni pé bí dáadáa bá dé ọlọ́run ló mú wa wọ́n kú káàtó ọlọ́run ló mú wa káwa gbà fọlọ́ because àsìkò tí dáadáa dé bá wa àmọ́ lọ́fẹ́jọ́ ọlọ́run fún ẹnìkankan àbí ta la alukoro fún alukoro fẹ́nìkan tọ́lá bá wá gbé àdánwò dé kí la fẹ́ máa pariwo sí i kí ni a fẹ́ máa kí ká sí ṣé bàbá tó mú wá náà lọ ẹ̀ka dojúkọ kábẹ̀ kára wọ́ra sẹ̀bẹ̀ sí bó ti ṣe ní kí nǹkan ó ṣe wá láìda náà ló lágbára láti pé kí nǹkan kọ́ ó kò mẹ́ kọ̀ọ̀nà ní nǹkan kan àṣẹ rẹ̀ fún gbogbo ohun tí wọ́n fẹ́ kọ́ sọ kò ju kí ni lọ kò ń fẹ́ yẹ kó. pẹ̀lú ìjẹba àwọn téèyàn bá wá gbàgbọ́ gbẹ́nìkan mí yàtọ̀ sọ́lọ̀ ó lè dá fara nìyàn ó lè dá ṣeni láǹfààní àkọ́kọ́ ká gbà kọ́lọ́n ló máa ń ṣeni láǹfààní kọ́lọ́n ló máa ń nini lára wọ́n ní abala kan lélẹ́yìn jẹ́ nínú tawhid rububiya nínú pàgbà fọlọ́n pé ọ̀kan ṣoṣo ni nínú sẹ́tì kò sí ẹni tó lè ṣiṣẹ́ tó lọ́n ṣe. tí ẹ bá wá ní ẹlòmíì lè dá sí yàn láǹfààní lẹ́yìn ọlọ́run sì dá lè nìyàn lára lẹ́yìn ọlọ́run faqad ashraka billahi fi ó ti wá orogún fọlọ́run nínú máa lè tó sì pé ṣé àwọn wọn láwọn orogún kan tí wọ́n wá fọlọ́run táwọn náà tí gbogbo ẹ̀ wá dàrú mọ́ ọ lójú wọn ọ̀dà tọ́lọ̀ mọ̀mọ́ yàtọ̀ síta àwọn òòṣà tí wọ́n ń pè. torí ẹ̀ ẹ rí i pé lágbọ́n ara yìí ìṣòro pọ̀ ń bẹ fún Yorùbá ìṣòro pọ̀ tí dáadáa bá ṣe wọ́n ó ṣeé ṣe kí wọ́n mọ̀ fọlọ̀ pọ́lọ̀ ló mú wa ọlọ́run ló ṣe yìí torí ẹ̀ lẹ́sìn máa gbọ́ nínú àwọn orúkọ àwọn ọmọ ṣèyí. àbí òye wa ṣùgbọ́n wọn yìí gbà pípọ́ náà ló fi aburú sàwọn wọn náà wò wò nínú adadiyatil Yorùbá nínú àwọn kan tí Yorùbá ń mà tí wọ́n gbà tí wọ́n máa ṣe wọn yìí gbà pọ́lọ̀ ní màmá aburú wa tágbàlagbà bá kú wọn lè lámú ọ lọ́nà bá kú wọn nìtọ̀ sọ́lọ́ náà ló tún ṣe léyìí. lọ́la náà ló tún ṣe léyìí ìyẹn ni pé àwọn míì wà tó yàtọ̀ sọ́lọ́run tó lè pààyàn kásìkò tọ́lọ́run tó tó ìgbàgbọ́ tiwọn nù. iná lẹ́sẹ̀ máa rí nínú tí yorùbá tún máa fi dáṣà ọlọ́run ò ṣe bí ènìyàn ní ọba ló mú aburú kan wá bá wọn wọ́n ní ọlọ́run ò ṣe bí tálámà àti mùsùlùkù náà kọ́ ọ̀hún nígbà tá a bẹ́ lọ fẹ́ pé nkà làwọn wá ń fi hàn wá pé àwọn tó bá jẹ́ mùsùlùmí nínú Yorùbá gbogbo àṣàyàn ọmọ pàtì o kò Islam tẹ̀lé gbà ọ. ìdí nu ń bú ẹ gba Islam ẹ gba òfin rẹ mọ́ ara àwọn nǹkan tí máa ń pé ah wọ́n jẹ́ mùsùlùmí ṣe lè tún máa sọ ọ̀rọ̀ báyìí ó tún kọjá sísọ ọkọ ó tún lẹ̀ mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ ọlẹ̀ mọ́ mọ́tò rẹ. tí wàá yọ ọlọ́ọ̀kan ó ti dó kọ tiẹ̀ ọlọ́run òṣèbí ló ń bọ̀ ọ́ ọlọ́run òṣèbí òun náà pé ènìyàn ní ẹ̀bẹ̀ subhanallah ọlọ́run ló sì máa ọlọ́nà ló máa mú kó tún rí bá mi. nínú ayé yìí ọlọ́wọ́n bá fi hàn wá kí ẹ bó ti jẹ́ pé àìdá tó ṣe yín yẹn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá aburú tó ṣe yín yẹn ọ̀dọ̀ ọlọ́run ló díẹ̀ tó ṣe wípé ó ń bẹ nínú àwọn èèyàn tí ma máa ń pé aburú ọ̀wá látọ̀dọ̀ ọlọ́run dáadáa ni máa wá látọ̀dọ̀ rẹ̀ èèyàn náà ní sàwọn èèyàn náà ní sàwọn. ọlọ́ni ẹ mọ̀ pé ẹ̀yin náà mọ̀ gbogbo ẹjọ́ tọ́lọ́run bá bá dá kò sẹ́ni tí ó tún gbogbo ẹjọ́ tọ́lọ́run bá bá dá kò sẹ́ni tí ó tún lẹ́xọ́kùn náà pé kínní kan enquiry committee ok àpèjọ kọtẹ́milọ́rùn síta tòǹtọ́lọ́ bàbá gbogbo abẹ́ sírí wa lónìí nílé ayé ẹjọ́ tọ́lọ̀ ń dá kálukú wa là ń gbé ká ẹjọ́ tọ́ dá kálukú wa là ń gbé ká ọ́ dá àwọn kan lẹ́jọ́ kún ọ́ ẹni tí ó pè kún ó wọn ò ní gbì àbí èèyàn ṣe pé mo ti ga jù kọ́ wá yọ ayùn síra rẹ̀ lẹ́sẹ̀ kọ́ máa gé e kí ni gbogbo ayé wù kí ni ń ṣe ọ́ ọ wá gé e níwọ̀nba tí ń wò kó ti lé sí tó ń fẹ́ ṣe wọ́n sọ ẹsẹ̀ mójúgun ní àbí ẹjọ́ tó lọ́ndọ̀n kò sí bó ṣe lè ṣe rà rẹ̀ ẹni tó lọ́n sì dákó kúrú ó ní ẹjọ́ tọ́lọ̀ ń dá kọ́ tó ń lọ́rùn tí wọ́n bá gẹ́sẹ̀ gé pákó sáàrin rẹ̀ kó lè bá àga bí sẹ́fẹ́ ẹjọ́ tọ́lọ̀ ń dá kálukú wa là ń gbé káyìí. ọ̀dà wa lẹ́jọ́ kájẹ́ yóò bá gbogbo bó ti lè wù ká ṣe tó àlè di ẹ̀yà mi àlè di ẹ̀yà mi lọ́ngbọ̀n ẹnìkan wá tírèn ara rẹ̀ to the level pé kò tẹ̀ gbọ́ Yorùbá náà. kò gbọ́ yorùbá mọ́ Awusa haúsá ló ti ń sọ ẹni ara re jẹ́ pé haúsá ló kù ti ń sọ ò lè da haúsá ò lè da haúsá yorùbá náà ni ọ́ kódà kọ́ gbọ́ débi pé àti ẹ̀dá mà nínú ọ̀rọ̀ pé èsì da torí pé wọn náà bá ọmọ sọ pé àwọn bàbá mi àwọn bàbá bàbá mi lóòótọ́ yorùbá ni wọn ní tirọ haúsá wa nìwọ ní tirọ lo torí tí bàbá rẹ bá yorùbá ìwọ lódodo yorùbá náà ni tọ́bẹ́ náà ni kò sí náà lè di yorùbá sọ pé mo gbọ́ yorùbá ni ẹjọ́ tó lọ́ọ́ ń dà wọ́n ó sì jẹ́ wọn ò lówó bí àwọn kan bínú wọn tó so forí sọlẹ̀ kò lè san wọn dolo sí kan lẹ́jọ́ wọn ò ní lówó kò sí bí wọ́n lè ṣe tó ni náà ọlọ́run dá lẹ́jọ́ pé ọmọ ìlú báyìí lájẹ kò ṣe yí padà kò ṣe yí padà níìsí ẹnìkan lọ sí amẹ́ríkà ọ̀dọ̀mọ̀ amẹ́ríkà lónà sọ òyìnbó lẹ́nu tí wọ́n máa sọ tí ò lórí tí ò nídìí yẹn àgàràgó àgàràkàm èwo làgàrà àkàràkọ́m àkàràgó wọn náà ń ṣe bí ọmọ amẹ́ríkà wọ́n á rí pé ah ó wá rí pé ọmọ nàìjíríà ni wọ́n ó rí pé ilé òrò nàìjíríà láti náà sọ pé ah, ni ah state wọn máa sọ òyìnbó lágbọn abogan ìbàdàn ni ìbàdàn ìbàdàn òhòrò yóò díẹ̀ àdúgbò wo dàbí pé ń bọ̀ wálé díẹ̀díẹ̀ nù yà òkè ààrẹ ẹ òkè ààrẹ òkè ààrẹ òkè ilé wo láwà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn bàbá mi pé ah gbogbo béèrè tó ń ṣe ìtújẹ ní àwọn bàbá mi náà initially my forefathers. àbí òye pé Ọ̀yọ́ state náà ti wá Ìbàdàn náà sí ni àṣírí tú àkàrà tú bàbá òyìnbó bá dọ́mọ Ìbàdàn pé kò sí náà ni ibi tí yẹn bá ti wá ò ẹjọ́ tọ́lọ̀ dọ̀ọ̀nù kò sí bó ṣe lè yí padà bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ń dá lẹ́jọ́ pé ti bí ìwọ̀n pẹ́sẹ̀ làwọn gbàngbà àwọn kọlà sílẹ̀ kẹ́ àmẹ́jọ́ ti síwájú ìdájọ́ ti síwájú wọ́n bùbà mú fún ọ. gbogbo ọ̀nà téèyàn bá gbà láti fẹ́ pa bàmú rẹ ẹ̀kẹ́ kan lè máa dán bàmú sí wà ń ẹjọ́ tọ́lọ̀ ń dá wọn. so ẹjọ́ tọ́lọ̀ ń dá wa gbọ́yọ́ dá gbọ́yọ́ kọ̀ dá lọ́dọ̀ ọlọ́run ọba tiwa gbogbo ẹ̀ lọ́dà. ẹ̀dí àárín mu o ìgbà tá a ní àwọn sọ pé ó sì ń dùn ìgbà tí wọ́n bá pé kínní pé ah ó lé o kọ́dẹ́rùn o gbogbo ẹ̀ lọ́dà lọ́dọ̀ lọ nítorí pé ọlọ́run máa ń dẹ̀yàwó pẹ̀lú oore àtàbúrú ó ṣe gbogbo ẹ̀ ládàáwò pé ǹjẹ́ sùúrù dáadáa gbogbo ẹ̀ lọ́dọ̀ lọ ẹlòmíì látàrí eŋti tí ń wò dáhùn sùúrù tí ó sì ní òjò wà lìjánà ó túmọ̀ sí pọ́dà ẹlòmíì látàrí ètò dáhùn ọpẹ́ tí ó dùn sọ́lọ̀ ní òjò wà lìjánà ọ̀dà ẹlòmíì ó sì kọ́ àkọọ́lẹ̀ pọ̀ mọ́ náà látàrí dáadáa tọ́lọ̀ ń sì fún ní torí pé wọ́n fún dáadáa kò ní dúpẹ́ sọ́lọ̀ kó yóò ṣe déédéé tí ọlọ́run ti kọ dáadáa náà ní lọ́dọ̀ ọlọ́ torí pé sábàbí tí ó ti lọ ibi tọ́lọ̀ ń kọ fún náà nù. ẹlòmíì àìdá tí ń pè láìdá yẹn dáadáa ní lọ́dọ̀ ọlọ́run torí pé ní ó ti ṣe déédéé iná tọ́lọ̀ ń kọ fún torí ọmọ bara jẹ́ ojoojúmọ́ ni kò ní sin lọ́run ọlọ́run ò ní kóhun ó sìn torí ohun tó sì òun báyìí tòtí ọba já sí yá ọlọ́run sànù wa ọlọ́run ni wà ìyẹn sẹ́sẹ̀ lọ́hùn bí ọgọ́rẹ́ fẹ́lẹ́ ká ṣe fẹ́lẹ́ hó ilẹ̀ hó. ọlọ́run ni tí òun ọlọ́run bá fi ìnira kàn ọ́ ìrà nàbì sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ yín bá gbogbo wa wí tọ́lọ́run bá bá fi ìnira kàn ẹnìkan nínú wa ó ṣe láláì nù. ó ṣe láláì màkàn ó ṣe lẹ́ni tó ṣe é pé èkú káká ní fi ń jẹun ó ṣe lẹ́ni tó ṣe wípé àwọn èèyàn ń rí sáàmì àárẹ̀ burúkú kan lọ́lọ́run bá gbé kù àárẹ̀ yun èèyàn lè báyàn jókòó pẹ̀lú ẹ̀ gbogbo àdáwò yìí kò sí ìtaàrẹ̀ tó bẹ́ẹ̀ lọ lókè pẹ̀yì àwọn èèyàn wà tó yẹ pé òṣìtọ́ ta wọn ní wájúwájú gbogbo oríṣi òṣì lọ́wà òun sì pò kíní àwọn èèyàn wà tó ṣe pé àárẹ̀ àdánwò tí ń ṣe wọ́n tí wọ́n bá fi lè ṣe aṣọ sókè fi hàn yàn wàlẹ́ èèyàn lè dákú lọ náà tó ṣẹ̀ṣẹ̀ máa dami síyàn lórí pé wọ́n ta wá fọ̀rọ̀ lọ pé wo ti ń ṣe wá ń gbọ́ ọ̀dàkú báyìí ẹni tí ń gbé káńkọ́ torí pé tíyàn bá rí nǹkan èèyàn mọ̀ pé kò sí nǹkan wàláhì àdánwò tẹ́lómi gbé sínú aṣọ tó bá gbé hàn wàláhì èèyàn dàkú àdánwò tọ́lọ́mọ bá gbé kankan ọlọ́run ọlọ́run pè wá ń jánu o bẹ́ẹ̀ bá ní rọ́ọ̀lù ọlọ́run ọba bá ń pa ọ ẹ dákun ẹ múra láti jarọ ọlọ́run ní tóun bá gbé ìnira kan kù ọ́ kò sí ẹnìkan tó lè gbé kú òtọ́ yàtọ̀ fọlọ́ àbáwá à sádàn òótọ́ náà bá kọ pé ó sọ̀kalẹ̀ sẹ́yìn kù léèyàn yóò séèyàn gbogbo ibi tó ń bá ń sá lọ ibi tó ti tètè ṣe déédéé àtàrí rẹ̀ tọ́lọ́run ló bá sì ṣe àdánwò kẹyàn wàláhì kí gbogbo oníṣègùn ayé yìí jọ dá ọgbọ́n jọ ìmọ̀ràn wọn pọ̀ kálágbára ayé kí fi agbára kún agbára ara wọn lọ́wọ́ kálíjà lọ́wọ́ wàláhì wọn lè gbé kú wọn lè gbé kú o torí ẹ̀ ló ti jẹ́ pé a dánwò sèyàn à ọlọ́run mú kó bí wọ́n sọ pé ẹ̀pọ̀ ládùá ó sì yín mú àdúà sádùá ràn ìtẹ́nubẹ́ńlẹ̀ yìí à wọ́n ọ̀ràn ọ̀ràn torí pé ta ló gbé kan ọlọ́run ta ló wà lè mú kó ọlọ́run ni tí òun bá fi àdánwò sí ọ fún òbí ẹni náà dáa tó lè mú kó kò sẹ́ni tó lè mú kó àdánwò ní ìsìn àwa ní nàìjíríà ń bí kì í sàwa ni wọ́n wàá sí lẹ́kítọ̀ fún nípa àdánwò sí kọ́lọ́ńdà kún kọ́ wa lé kó lè kálukú nínú àdánwò nínú ìnira tọ́lọ̀ ń gbé kàn wá nù ta ló lè gbé kó ẹ̀hẹ̀n sáwọn kéjọba nísìn wọ́n làwọn ní kíní kan poverty eradication committee àwọn fẹ́ ka oṣù kó lẹ̀ láti jọ wọn ti ń ka èèyàn mélòó wọn ká kú lọ́dọ̀ rẹ̀ wọn ò sì tó ẹrú tó lérí kákó ńbì kan wọn bọ̀ bá ti ṣẹ̀tàn tí ọkà ẹni tẹ́ yá lówó ẹni kò fi ẹ̀rọ ọlọ́ta ẹ sì fẹ́ eradicate poverty ọwọ́ ẹ̀rọ ọlọ́ta bùkátà ti dé ọmọ ọ̀gbádùn lọ́sítù wọ́n ní tẹ́ ẹ̀ bá wá. ogójì ẹgbẹ̀rún náírà fẹ́ kó kalẹ̀ báyìí àwọn òtí ẹ̀ níwò yín sẹ̀kan emergency tí ó kù sí náà lóde ẹ bá ti ẹ̀rọ ọlọ́gì ti ẹ̀rọ ọlọ́ta tán gbé fún yín ìjọba tó lòun fẹ́ ràn yín lọ́wọ́ kó ṣe ọmọ bàtà yín ọmọ yìí pé forty thousand ni wọ́n ń tẹ̀rọ yìí lọ́jà òun sì fẹ́ eradicate òṣì yóò wá gbé fún yín lórí fifty fifty thousand wọ́n tún fi yín ṣòwò pé torí pé ẹ máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ìjọba ti rán yẹn lọ ìwọ tí ó ṣe báwọn àbí ìwọ tí àdánwò ọmọ ọgbádùn báwọn wàláhì onímọ̀gbà tó lu aago ti ẹ̀rọ pété ọba rẹni tó kó ogun ẹgbẹ̀rún lẹ̀ lẹ̀ ìgbà tó lọ́wọ́ bó ti ṣe tán tí ó ìyànú lára tiẹ̀ nǹkan kan ò tí ẹ̀sẹ̀ rọ̀ lọ́ta ọ̀ọ́ta fi ń lọ́ta ẹ̀ ń bẹ́ẹ̀ sì fi ń lọ́ta owó ń bá epo lọ ìyókù sì ń bá oúnjẹ lọ òṣì bá jókòó ó tún fẹsẹ̀ méjèèjì lélẹ̀ ọ̀fọwọ́ kún ó ní kò síbi tó ń lọ lágboolé ó túmọ̀ sí pé ọlọ́run ló máa ń gbọ́n òṣìnà kúrò lára àwọn èèyàn àní bàbá kan kú ó sì fi trailers fi sílẹ̀ fọmọ ọmọ kan ṣoṣo náà ní àtàwọn ilé epo púpọ̀ òṣìṣẹ́ lọ jara tí wọ́n ń ṣiṣẹ́ fún bàbá yẹn gbogbo dúkìá ń bẹ lálàáfíà bàbá ìyàwó ń báǹkì bàbá kú owó yìí ò sọdún mẹ́ta tó fi dìtàn torígbà tó lọ́wọ́ bá ọba kọ pé wò ó lówó ọkàn gbọ́ kán yọkàn kọjá lọ́wọ́ rẹ nígbà tátẹ́gùn fẹ́ ni tòǹjẹ́ tó lè bá yí wa tọ́lọ́wọ́ bá tó bá fi ìnira kan yàn kò sẹ́ni tó lè mú kó àfọlọ́wọ́ èèyàn gbádùn àwọn oníṣègùn òyìnbó wọn á ń wò yẹn ẹnìkan wá wọn sọ òyìnbó tiẹ̀ títí títí títí tí ni wọn á wò pé ha bí lè ṣe gbé òyìnbó dáadáa yìí o ó súnmọ́ kó jẹ́ pé òní ọmọ ògùn ti ń ṣe mí ọ̀nà kejì òyìnbó náà gbogbo ẹ̀ parí sí wọn kó oògùn gbogbo ẹ̀ dàbí ìgbà tá à ń mú ẹ fún kò ṣiṣẹ́ nítorí àwọn tó gbé yàn kú ọrọṣẹ wá hospital kan bẹ́ẹ̀ níbi kan á ah, kọ́nà àwọn ọmọ sẹ́ńbẹ́ àwọn sẹ́kínní. a ti gbàgbé ọlọ́run a ti gbàgbé pé ọlọ́run ọba ló mú wá ọlọ́run náà ló lè sẹ́kínní ló lè mú kú o ó tún di rí ẹ rí ẹ rí ẹ rí ẹ rí ẹ gbàtà bá tún débẹ̀ yẹn a tún máa wo ah mashallah, ibi oṣù máa pé you see the difference is clear a tún gbóògùn a tún ti gbàgbé ọlọ́run a tún wà lójú kan náà ni bẹ́ẹ̀ ni wọ́n máa ru aláàárẹ̀ ká láti ibì kan síbì kan láti ibì kan síbì kan á ti gbàgbé pé gbogbo àwọn ẹni tá à ń lọ bá ń náà wọ́n èso pé torí èèyàn kàn lè dá kan sáńbọ́ọ̀dù pé ẹ máa wá ẹ máa wá gbóògùn kọ́ mọ̀mọ́ ti ń ṣe ṣùgbọ́n ọlọ́run ọba ni ó fi síbẹ̀ òun ló lè mú kó bẹ́ẹ̀ torí ẹ oògùn kan ò sí tó lè dá ṣiṣẹ́ fúnra rẹ̀ tọ́lọ́run ọba ọba ni kò ṣiṣẹ́ tó ìdínú ó ti jẹ́ pé téèyàn bá ní làákàyè èèyàn pọ̀ ládùú àgàn. pé allahumma anta shafi la shifaa illa shifaa fa ashfini shifaan min indik shifaan la yughadiru saqma wọ́n lọ́mọ oníwòsàn ìwọ́ náà kò sẹ́nìkan tó lè wo nísàn tí ì bá sì wọ́ náà kò sì sí ìwòsàn kan tí ì bá sì ti wọ́ náà. torí ẹ wò mí sàn ní ìwòsàn kan tí ó tọ̀dọ̀ rẹ̀ ìwòsàn tí ò ju gbogbo oògùn tó o bá lò lọ àwa ti máa wá gbàgbé gbogbo eléyìí ẹni tí àdánwò òṣì dé bá yóò sì máa gán mọ́tò ní ọmọ gán train à ń wọ bàálù gan ò ní dẹ́yìn lọ́rọ̀ rẹ̀ yọmọ òkú àìtí ìdínà tí gbogbo ọmọ orílẹ̀-èdè ti dára ìdálẹ̀ wọ́n ní tí a bá ti débẹ̀ á lówó náà ẹ̀ ẹ̀ ní báwọn èèyàn ṣe ń kú sínú agbami òkun ńlá wọ́n ń kó wọn tí wọ́n máa wọ ọkọ̀ tùrọ̀tùrọ̀ ọkọ̀ omi títí tí wọ́n bá dé Indonesia so wọ́n fẹ́ lọ sí Christian Island ní Australia ibi tí omi òkun tó ti pọ̀ kọjá sísọ wọn wá máa wọ ọkọ̀ ọkọ̀ tó jọ pé kò yàtọ̀ sọ́kọ̀ ọlọ́pàá pé bí ó ṣe dáa náà ni táwọn bá ti débẹ̀ òṣìdìtà Allahu akbar àṣẹ́mi ni wọ́n gbé ni lórí òkun ọkọ̀ ọ̀dánù àìmọye ọkọ̀ láàrin ọ̀sẹ̀ kan àìmọye ọkọ̀ ń gbogbo wọn làwọn fẹ́ lọ sí new ti ṣe àṣẹ mùkẹ́mùkẹ́ wọn bá pàdé wọn kù sọ́wọ́ ẹja ẹja tó lè ní odidi èèyàn tòun túmọ̀ sí pé à ń sá lọ sọ́tún à ń sá lọ sósì òǹkọ́ ló pé ká lówó òǹkọ́ ló pé ká lówó tọ́lọ́wọ́n bọ̀ bá ṣe tán tí ó mú kó lára yẹn ibi tí wọ́n ti ń lówó òun lòṣù ó ti pàwọ́ ẹ̀rí pé gbogbo òlú bẹ́ẹ̀ ni nísìnyí tábà lẹ́nìkan tó bá lọ sí ìdálẹ̀ pé èrò bí ó ṣe dáa ló ń bá lọ wọ́n lówó ń kánù lónà bá sì kó yóò gbéra ó di kánù ńgbà bá di kánù tán ní bá di pé òun ò rí ṣe ẹsẹ̀ ní fi ń wọ́lẹ̀ lọ bí wájú ọba ṣe lọ ẹ̀yìn là padà sí i ó ní ah, ọlọ́mọdé access mo bá tún padà sílé pẹ̀lú condition tí mo wà yìí ara yóò fi mí rẹ́rìn kóun kúkú kú kánù bọ́pọ̀lọpọ̀ ṣe ń kú bẹ́ẹ̀ ni. omi ìkú jọ́ọ̀sì. wọ́n ní ah, ọmọlágbájá àdúró ilé rẹ̀ jọ́ọ̀sì ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan ah, jọ́ọ̀sì ẹlòmíì Allahu akbar ọmọlágbájá ṣe ní àdúró ilé òun ẹlòmíì ẹ̀fọ́ àti tòmátì ní tàǹjọ́sì. tẹ̀mọ̀ pé ọlọ́run àkọọ́lẹ̀ ti wà bá kọ́ pé ó ní wàlẹ́ àwọn nìyẹn. àmọ́ àdáwò kò sẹ́ni tó lè mú kó àfọlọ́ ẹ wọ àwọn sẹ́tàǹsì náà ráńpẹ́ ráńpẹ́ nínú lókálítì tá a wà tá a ní òṣìṣẹ́ kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kò nídìí ká máa parọ́ fúnra wa ẹlòmíì sẹ́tàǹsì àlùbáríkà wà ń bẹ̀ àmẹ́yìn ọmọ wa sọ pé ẹ kí ni kò pé ẹ sódà tẹlòmíì ò tún fi ní wá sí kí ni kò ní wá wọ bẹ̀ ní Yorùbá lẹ́rù. ẹni kò pé ẹ sì ti kọ́lé iṣẹ́ yóò pé o ẹ tún ti ra alẹ̀ míì iṣẹ́ yóò pé ìyàwó mẹ́ta níbẹ̀ lọ́dẹ yín wọn ò ké ń jọ́ kẹrí pé bí ń pa wọn iṣẹ́ yóò pé ẹ̀ mọ́ wà kísà ẹ iṣẹ́ dáhùn sí ọlọ́run ló lè pín ní lérè ẹ̀ ń gun mọ́tò àkíbáwá ṣe máa ń ṣe Yorùbá lẹ́rù inú wọ́n fẹ́ lé ọ òtún lọ́ájì o tún lọ lọ múra o tún lọ lọ kínní àmọ́sẹ́ yóò pé o a èèyàn sì máa ṣépè yóò máa ṣépè fúnra rẹ̀ bí kò kọ́ sọ pé alihamudulilayi adúpẹ́ fọlọ́run èmi o iṣẹ́ ìpè ni adúpẹ́ fọlọ́ ẹlòmínà kọ wọ̀ sẹ́ẹ̀rí ǹjẹ́ yìí ń rò ó ní pé by the time tẹ́ máa ń sọ òdodo nípa sẹ́wọ̀n àwọn ẹrú ọlọ́run kọ́ wọn wọ bẹ̀ ẹ wàá pọ lẹnu ẹ tẹ́bá tí wàá pọ̀ lẹ́nu gbogbo àǹfààní lọ. kò rí bẹ́ẹ̀ nítorí ọ̀nkọ́ mọ́kàlùkù náà ní orí sẹ́ẹ̀dì tó náà bá dé àkọ́kọ́ tiẹ̀ ò dín yín ń bá sí inú oṣù ni ó kù sí iṣẹ́ tí ń mo rò pé yé wa iṣẹ́ tá à ń ṣe òtó láti mọ́ṣíkò fún wa ìdí nu tó fi jẹ́ pé iṣẹ́ tẹ́nìkan ṣe tó fi lálù lọ́pọ̀lọpọ̀ ń ṣe ní ìsìn tí fi ń jìyà kò sí nídìí kọ́ lọ́dọ̀ babaláwo rọ́kan ṣẹṣẹ́ lòun náà rí ṣe ni ẹni tí ń jìyà burúkú ọ̀hán ni ọba àwọn bàbá ṣiṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ mi ni àbí ṣe ń ṣe mò ń ṣe kò sẹ́ni tí ń ṣiṣẹ́ ń ṣe torí wọ́n lo oru ẹrù bẹ́ẹ̀ni èyí ń ru ẹrù tiẹ̀ náà sórí tó bá yẹ kó fẹ́ gbowó torí tó bá ru ẹrù tara rẹ̀ sórí ta náà sanwó fún ọ. máa ní sẹ́sẹ́ ń sẹ́ ló ń ṣe ọgbà sẹ́ lómi ṣe bá sẹ́ télọ̀ níṣẹ́ rẹ̀ ọwọ́ á ṣiṣẹ́ wọ́n ti irọ́ gbogbo yorùbá lẹ̀ irọ́ gbogbo rọ́tàn bá kánú. ọlọ́run ló ṣe tán láti gbọ̀n ìyanu kúrò lára rẹ̀ ọlọ́run ní kó ń di iṣẹ́ àárò télọ̀ ni ọ máa ṣe ọlọ́run ṣe tán láti mú ìyà ń kú lára rẹ̀ ó ti wá kọ àkọọ́lẹ̀ pé di télọ̀ ńkọ́ ìwọ ti là ní sẹ pé babaláwo kan ó náà yẹ kó wo tiẹ̀ náà fún un ṣé babaláwo wà tó tara awo tó ná ń kọ́lé tí ń ra mọ́tò tí ń lọ mọ́kà sọ́wà pé kíni àti tó rí ìjọba lù ní tó bá rí wọn lù ní four one nine pé ó débẹ̀ lọ́nà bá débẹ̀ lọ́ba ní bàbá yìí sì wú bẹ́ẹ̀ wọ́n máa kówó fún irú àwọn eléyìí sẹ́mi kí sẹ́ fọ́ wa nà ẹ̀ náà ní sẹ́ babaláwo tẹ́lẹ̀ náà gbogbo àwọn àlùfáà nkankan sẹ́ fọ́ wa nà ẹ̀ ní tí tẹ́tẹ́ wọn bá jẹ́ wọn rò ó tí tẹ́tẹ́ wọn bá sì jẹ́ wọn lè wá kó wọn kọ́sítọ́mù ọlọ́pàá ni wọ́n àìmọye ìgbà wọn ti kó lọ sọ́hùn tọ́ tọ́lọ́wọ́n bá tí ọba ṣetán láti mú aburú yẹn kú fún yàn pọ̀ láì tó lè mú kú ìdí nìyí tó fi jẹ́ kí tá a bá ti wá máa báyìí kí láà máa ṣe àpọ̀ làdùà torí pé àwa yìí masakin ni wala hawla wala quwwata illa billah àgbọ́ngbọ́n kan àlágbára kan yàtọ̀ sí tọ́lọ́ tí èèyàn bá ti wá pọ̀ ládùá ẹni tí bá ń bẹ lọ́n ń mú òfò ẹni tí bá ń bẹ lọ́n kò ní padà kábàámà eléyìí yóò sì fi ni lọ́kàn balẹ̀ pé káyé máa pariwo ntọ́lọ́wọ́n bá ṣe sí wa láì dáa ká pé ayé ẹgbà mi ò ayé ẹgbà mi ò ẹni tọ́lọ́wọ́n bá bá mú sáyé ní òtúlẹ̀. ayé wo ló lè tú ọ lẹ̀ nígbà tọ́lọ́ mú ọ. tó àmọ́tẹ́yìn bá ń bẹ lọ́n ọlọ́wọ́n bá lè tú yàn lẹ̀. kẹ́sì máa wò ó àwọn àdánwò yẹn gbàtó ti pọ́lọ́ náà ló lè mú kúò ọ̀nbẹ nínú àdánwò tí ò ní kú táì kú torí bọ́lá ń ṣe fẹ́ mi ó sì ń bẹ nínú àdánwò tẹ́ ẹ pé kò ní í ṣe ju ìgbà díẹ̀ lọ tí ó di nǹkan gbàgbé ṣùgbọ́n gbà tí ọlọ́run ọba tó bá mú àdánwò tó bá mú kú ò ká sọ́ra fún àpárá wọ́n ṣe bọ́lá tán ṣàmì ọlọ́run ìyẹn dápara sọlọ nǹkan lọ sírí o ta ló ṣe bọ́lá tí ọlọ́run lọ sànù rẹ̀ ẹ lọ wo kálukú ńgbà tó bá bọ́ sínú wàhálà bí ó ṣe máa pọ̀ lọ́n ẹ tún wá wo kálukú ńgbà tó lọ́n bá bá mú wàhálà ńkú bí ó ṣe máa ṣe fùkẹ́ ipò ńlò ń pán. ìdí eléyìí ẹ jẹ́ kí ẹ mẹ́jẹ̀ á gbàgbé pé nígbà tí ọlọ́run bá bá fi àdánwò sí wa tó bá fi ìnira kankan wá fala kashifa lahu illa hu kò sẹ́ni tó lè mú kó àfọ èyí ń túmọ̀ sí pé kò sí ìnira náà ká sọ́ra fún exaggeration táwọn èèyàn máa ṣe tí wọ́n máa tí wọ́n máa bùkún kan tí wọ́n máa jáwé sórí pé ha irú nǹkan yẹn kì í sèyàn kéèyàn bọ̀ kí ni ẹ wọ́pọ̀ pé kí ni àní tọ́lọ́mùbá fẹ́ mú kó ta sọ pé irú eléyìí èkó kò sí. Hmm. àmọ́ pé orí tí bàbá ọba fi lówó orí tí màmá ọba fi lówó ẹ tí bàbá bàbá ọba fi lówó òṣìyàn níta generation kẹta irọ́ lásán àìmọye generation tó tẹ̀léra wọn tí ò ní nọ́mbà tí gbogbo wọn ya òṣì òṣì mọ́tò tí ò kó lára wọn sọ̀ká mọ́ máa para rúrọ́ wọn ọlọ́run ọ̀kọ́ pé àwọn kan o ìdílé tiwọn owó náà wọ́n máa ní lọ láéláé kò sì kọ́ pé àwọn kan ìdílé tiwọn òṣì náà ni wọ́n máa ta wọn lọ láéláé àkọọ́lẹ̀ kálukú ni wọ́n máa bá ká àìmọye ọmọ ọba tí ò ní jọba láéláé ọmọ ọba náà lòun ó kù sí àìmọye wọn ò sì jọba rí ìdílé wọn tí wọ́n lè fi jọba àìmọye tó bẹ́ẹ̀ ni àrísìkí ọlọ́run tọ́lọ́run bá ti kọ́ kò sẹ́ni tó lè gbé kú وإن يمسسك بخير فهو على كل شيء قدير tọ́lọ́mọ bá bá sì mú oore sí ọ òun náà ló lè mú sí ọ síbòun ló lágbára lórí gbogbo nǹkan òun ló lágbára lórí gbogbo nǹkan dáàfọ́ kálukú ló ń fẹ́ rere wọn lẹ́ni tó ń fẹ́ rere kọ́ náwó àtàwọn ọ̀fẹ́ rere àbúrò má ṣẹ̀ṣẹ̀ náwó ẹ máa jọ̀wọ́ yẹn so ẹni tí ọlọ́run bá bá fi rere kàn kó dúpẹ́ fọlọ́run torí pé ọlọ́run bá yìí òun ló lágbára lórí gbogbo nǹkan torí ẹ̀ má bọkàn jẹ́ má bàrà jẹ́ tó bá rí pọ́dà fọ́mùlà kejì rẹ tiẹ̀ náà ń bọ̀ dáadáa tiẹ̀ náà dé tán kò ní tọ̀dọ̀ ẹlòmíì àfọ̀tọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá yìí sì lágbára lórí gbogbo nǹkan kí ẹ bá lọ́n ṣe sọ nínú àyà mi oni ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha wa ma yumsik fala mursila lahu min ba'dihi. ìpè dájúdájú gbogbo ìdẹ̀ra tó bá wù Ọlọ́run láti ṣílẹ̀kùn rẹ̀ fáwọn èèyàn òbí ẹnìkan dáa tó lè tilẹ̀kùn o. nísìnyí lórí èèyàn gbogbo àrísìkí téèyàn ní téèyàn ń wọ pé kí ni gbogbo ètò ìjù mílíọ̀nù lọ ọlọ́run á fẹ́ sílẹ̀kùn kẹrẹ̀ fún ọ lẹ̀kùn kẹyìn wá sí ọ̀fẹ́ kọjá bó ṣe lérò ọwọ́ àdìpọ̀ ń kọ́ńtró trillions ta ló lè di lánàá ọlọ́run ní kò sẹ́ni tó lè di ọlọ́nà rẹ̀ àfọlọ́nà tó ìdínú tó sì jẹ́ pé tọ́lọ́run bá bá sínú oore fún yàn kò sẹ́ni tó lè dínà rẹ̀ àfọlọ́n tó sì fún yàn náà. ìdí nu tó jẹ́ pé tọ́lọ́mọ bá bá sínú oore fún ọ máa dúpẹ́ fọlọ́n gan o máa sìn lójú méjèèjì tóró nìkan náà ló lè mú kó mẹ ìdúpẹ́ lórí oore yìí máa jẹ́ kó oore ó di kíni kó di púpọ̀. ọlọ́run á ní oore bọ̀ bá fẹ́ túlẹ̀ ta ló lè fún yẹn kò sẹ́ni tó lè fún yẹn. ó wà nínú hadith ilé tí imaamu bukhari àti muslim tí wọ́n gbé jáde àtàwọn míì anabi sallallahu alayhi wa sallam ó máa ń ṣe àdúrà yìí lọ́pọ̀lọpọ̀ nígbà míì nígbà tó bá fẹ́ sí sọlá nínú àdúrà tó máa fi sí sọlá ìgbà míì lẹ́yìn ìgbà tó bá ṣe sami'a Allahu liman hamida rabbana walakal hamd àdúrà yìí máa ń wọnú ntí máa wé ìdí nu ló jẹ́ pé ìmáàmù tó ń ṣe sọ̀láàtì fún yín ẹlòmíì ti rí lè ṣi rẹ̀ láì níye gbà ọkàn kú kó lè láyà kó sọ fún un tó nígbà tá a bá ti gbórí sókè láti rúkú tí ìmáàmù ṣe sami'a Allahu liman hamida bàbá làdáni kí ni ń wí ẹlòmíì ti ń gbénu bẹ́ẹ̀ ń retí ọlọ́run mọ́jọ́ náà wà tó wọ́n sọ́kù lójú gbogbooro anabi sallallahu alaihi wa sallam wọ́n ń ṣe sọ láti ń jọkàn wọ́n ṣe sami Allahu liman hamida àkókò tá a máa ṣe rabbana wa lakal hamdu yẹn sàbí kaba sí. wọ́n á ní rabbana. ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه النبي صلى الله عليه وآله وسلم تعالى تصبح torí mo rí àwọn màlẹ́kà tí òǹkà wọn jọjú tí wọ́n ń dù láàrin ara wọn pé èmi ní kọ́ ládàá rẹ̀ fún ìwọ kọ́ èmi ní kọ́ níbi tó dáadé ó túmọ̀ sí pé ẹgbẹ́ e bẹ́ẹ̀ hùn nínú Sahih Muslim ó túmọ̀ sí pé ẹ lè gbé sí. ìgbà tí a ti rabbana walakal hamdu yẹn kẹtù wọn fi kún pé hamdan kathiran tayyiban mubarakan fi. nínú àdé kuma tó wà ní Bukhari àti Muslim anábì ní kátó máa sọ pé mil as-samawati wa mil al-ard wa mil ma shi'ta min shay'in ba'd. إنه رواية وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد So, إذا نيلو نسينو pé allahumma la mani'a lima a'tayt anábì ni ahaqqu ma qala al-'abd ntó jódòdòjò tẹ́rù kan sọ́rí wa kulluna laka 'abd tó ń ti pé gbogbo wa irú rẹ̀ náà là á ṣe àmì ètò jódòdòjò tẹ́nìkan sọ lọ́rọ̀ rí gbogbo wa irú rẹ̀ là á ṣe ọ̀nà ni allahumma la mani'a lima a'tayt pé ìwọ ọlọ́run kò sí ẹni tí ó lè dínà ntọ́ ọ̀fẹ́ fún ni mọ́ni gbogbo ntọ́ làwọn bàbá fún yàn ẹnìkan ò sí tó lè dínà kọ́ má dọ̀dọ̀ rẹ̀ kò tó bẹ́ẹ̀. a Islam ti dáa jù ẹnì kan tí ì ṣe mùsùlùmí àwọn ọmọ ẹ̀pá wọn ń ṣàdúrà wọn máa sọ pé orí tó ló ṣe fún mi lẹ́sìn àwọn ọ̀tá dínà rẹ̀ wọn ò jọ tẹ̀ lọ sọ ìwọ olúwa yìí ó mọ́jọ́ tó rí gbà anilámánìà lè máa àpè ntí wọ ọlọ́run ọba bá ló fún yàn òbí ẹni náà òun ní bí ẹni tó nìkan mọ́ ti ọ̀lọ́ ọkàn wọn balẹ̀ àbí òní balẹ̀ láyọ̀ balẹ̀ kò sínú pé wọ́n ń gbé bọ̀ wọ́n á ṣe mistake wọ́n wọ́n fi fáìlì pààrọ̀ fáìlì pé kíni. wala mu'tiya lima mana'at ntí ọba sì fẹ́ fún yàn kò sẹ́ni tó lè fún yàn ntọ́lọ́wọ́n bá ọba ní fún yẹn kò sẹ́ni tó lè fún yẹn ọba lọ́lé lè máàmù kọ́ lọ́lé làdáni kọ́ lọ́lé páìtọ̀ kọ́ lọ́lé rẹ́fúrẹ́nì gbogbo ọ̀ntàrà rẹ̀ babaláwo kò lè rí. wala yanfa'u dhal jaddi minkal jadd ìyànjú oníyànjú kan kò lè dá sí láǹfààní lọ́dọ̀ wọ́lọ́ ìyẹn ni pé mo lè gòkè mo lè sọ̀ kò pé ká lówó àìlèjára fáfá kò pé kó ṣe ọ̀tá yẹn àkọọ́lẹ̀ ti ṣe kínní ó ti gbẹ ẹ́ torí ọ̀dọ̀ àjàmá káàmọ̀ pé gbogbo ní tọ́lọ́mọ bá bá fẹ́ ṣe eh, tọ́lọ́mọ bá bá fi kàn yàn nínira ẹnìkan lè mú kó àfọlọ́ gbogbo àwọn èèyàn yòókù yàn gbogbo yanjú yòókù sábàbí lásán ọlọ́run yóò pè kọ́ jẹ́ so sábàbí yìí àwa máa sọ ìwo la fẹ́ lò láti fi má burúkú o èwo la fẹ́ lò ń sábàbí láti fi fa dáadáa wá bá wa ṣé sábàbí yẹn ọ̀takùtọ̀ lọ́run mo rò pé yẹ wa ó ní òun gbà wípé oṣù tí ń ta òun ọlọ́nà ló lè mú kó àmọ́ òun lo sábàbí oògùn owó ni sábàbí òun sọ́dà o bẹ́ẹ̀ náà ni ẹni tó ti pa àárẹ̀ ń ṣe àárẹ̀ ń ṣe wọn á ní wọn lọ wá ọkàn òkú tó ṣẹ̀ṣẹ̀ kú wa pé ni wọn ò fi ṣe ètùtù fún tí ó fi gbádùn a'udhu billahi onísábàbí ni ebi òun sá ti kú tiẹ̀ kò burú wọn náà kú káyọ̀ ọ̀dọ̀ rẹ̀ sábàbí àmọ́ wò sí sábàbí ìdàbí ọ̀dà torí ká má bàa lù gba ọlọ́ sábàbí ọ̀wá pé dandan kí mùsábàbò dé o ẹni pé tá a bá ti lo sábàbí kì í ṣe dandan kó bí ntí máa bí ọlọ́run yóò pè kó bí ìdínà àtúgbọ́dọ̀ pọ̀ ládùá ìgbà tó ń lo oògùn yìí bísímìlá ọmọ abẹ lọ́n ọlọ́run dàkún jẹ́ òṣìṣẹ́ kò lè dá ṣiṣẹ́ ọlọ́run jẹ́ òṣìṣẹ́ torí ẹ̀ kódà kó ṣe chọ́ọ̀kì lèyàn mu kò lè dá ṣiṣẹ́ ọlọ́run jẹ́ òṣìṣẹ́ yọ̀ọ́ bá ṣiṣẹ́ nìdánsì pé ògidì ògùn lélẹ́yìí ẹnìkan ò ló kọ́ sàdánkátà ìwọ́ba ẹnikẹ́ni sàdánkẹ́ni irọ́ lásán torí tọ́lọ́wọ́n bọ̀ bá fìyàn ṣe kòńgẹ́ gbò láti fẹ́ sí. tọ́ eléyìí ọ̀rọ̀ sí pé kọ́ ọmọ gbìyànjú o gbígbẹ́ ti fi ṣe yàn kò sẹ́ni tó ọ wá jẹ́ pé egbò ń jẹ́ ọ lójúgun òun á ń wòran kò sẹ́ni tó lè mú kó àfọ̀lọ́hún bá ṣe a bá lóògùn ẹsẹ̀

ọlọ́run fẹ́ alùbáríkà sí yànjú kálukú sátì má gbìyànjú takùtọ̀ lọ sátì má gbìyànjú fìtọ̀ lọ so gbogbo ètò àǹsẹ̀ náà ọlọ́run tún fẹ́ pé ká gbìyànjú lórí ipá ń gbìyànjú iná lọ́lọ́run bó ti yí padà sí dáadáa tá à ń tún fẹ́ inna Allaha la yughayyiru ma bi qawm hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run kì í yíyàn padà lórí ntẹ́yàn wà ntí ń sèyàn ntí ń bẹ pẹ̀lú yàn ọlọ́run èyí yí padà ó dìgbà tẹ́yìn bá fọwọ́ ara yín gbégbèsè àti yípadà nísìn ìyẹn yà láìmọ̀kan ó dẹ̀ bọ́lá ń bá fẹ́ mọ́ ìmọ̀kan ikú kó ń fẹ́rẹ̀ kú nù ní èèyàn ń sùn ní òjì náà bá rí kó ń ké Kùránì yóò sùn yóò jìnnà bá máa ṣe tẹ́ òsìrì yóò sùn yóò jìnnà bá máa ṣe ní kú àfi kó máa ṣe tẹ́ òsìrì náà. tó eléyìí túmọ̀ sí pé ó gbìyànjú tó o bá gbìyànjú ọlọ́run bọ́ wàá le ó fi ọ sọ́nà eléyìí ló túmọ̀ sí pé ìwàkiwà ìníwá ká máa wá wa jẹ lórí bá a ṣe bára wa nínú àdánwò kan ká ti wá rora wa pin ká lọ́ọ́ máa jókòó sólówó ń dì pẹ́ẹ́sẹ́ pé à ń retí pé ẹ Allah ìbákùn sáàmù sáàmù kò náàmù jẹ kẹ́yìn orí ẹ bá ti rówó káwọn náà lè bá lọ́dọ̀ láti mọ̀ pé tẹ́yìn ti rí àwọn náà ó rí ẹ dákun eléyìí èsì ń tọ́da o èsì ń tọ́da o nígbà ọlọ́run dẹ́yìn káwọn olówó lè máa bọ́ yín ni á a'udhu billah ta ni retí pé kẹ́nìkan fún ọ̀nà jẹ kó sí bẹ́ẹ̀ ni ó mú kó tó ọwọ́ àlọ́ jókòó sétí ọ̀nà ọwọ́ àmọ́ gbé hàn kíkẹ́ ọ̀bọ̀ bọ́lọ̀ ń ṣe ṣe mí o òun náà ni oṣù tí mu kú o àmọ̀ pé ńgbà tó bá wù yóò mu kú o ẹ̀yẹn sá máa dáwó jọ fún mi. A'udhu billah Islam ọkọ àwọn gbogbo eléyìí ọkọ àwọn gbogbo eléyìí ọlọ́run ọba ní òun mu kú o ṣùgbọ́n ọlọ́run ọba ń fẹ́ kó ṣe ni kó gbìyànjú. ṣe eléyìí ǹjẹ́bà. wa huwa al-qahiru fawqa ibadihi وهو الحكيم الخبير ẹ mọ Ọlọ́run ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ ọba tó ṣe pé tó bá ṣe aburú ṣèyàn kò sẹ́lómìn tó lè mú kó àfọwọ́n tó bá ṣe dáadáa ṣèyàn kò sí ẹnìkan tó lè dínà dáadáa yẹn òun náà lọ́ba tó ṣe pé alukọ́hírù ọba tó borí fọ́ọ̀kọ́ ìbẹ́ẹ̀dẹ́hìn ó borí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátá sẹ́nìkan sọ pé àfi lágbájá lápá ọlọ́run ọ̀ka ẹ́ a'udhu billah ẹ̀kẹ́tẹ́ bá bí màá ti yín ní ìsìn wọn pé á ah, gbogbo ọmọ wọn wọn gbọ́rọ̀ wọn ṣe kínní amálágbádá agbára bàbá ọ̀ka o apá bàbá ọ̀ka o ó ti di kínní kẹ̀lẹ́ bẹ́ẹ̀ náà níjọba wọn àjọba wọn ní gbogbo stage tó máa ti pàṣẹ báyìí kálukú ọ̀tẹ̀ lọ́nà àfi stéètì báyìí àwọn eléyìí ń burú o ń ìgbọ́rọ̀ o subhanallah ṣùgbọ́n náà wa huwa al-qahiru fawqa ibadihi ńlọba tó borí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ó borí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ó ń olùborí kò sí ẹnìkan nínú àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá dá tó lè jẹ́ olùborí kalẹ̀ bó bá lọ sójú ogun o lè borí lọ́tẹ̀ yìí ọ̀tẹ̀ mi borí rẹ̀. yawmun bi yawm wal bẹ́ẹ̀ làwọn sọ fáwọn mùsùlùmí. síbẹ̀ yìí borí wa ní náà borí yín ní Uhud ó di pé bẹ́yìn bá mọ́dún kan náà mọ́dún mi yẹn ṣe ọ wá sọ pé kò tó bẹ́ẹ̀ ìwọ mọ̀kòhóró gbogbo ẹ̀dá mọ̀kòhóró náà lájẹ́ wájú ọlọ́run ẹni tá a borí ni wa ta ló borí wa ń lọ gbogbo ọpátá ọrùn wa ń níwájú ọlọ́run tá a lè dá bá fi wá sí i torí ẹ gbogbo àwọn rí ayé èmi máa ní ìwọ ta ni ọba èmi máa ní à èmi èmi máa ní namurudu èmi is majesty èmi is royal highness èmi is excellency gbogbo wọn pátá masakin ní kálukú wájú ọlọ tẹmu masakin àwọn tálákà tálákà aláìjámà kankan ní kálukú jẹ wájú ọlọ torí ẹ ojú kálukú wájú wọn ò ọ̀dà tí wọ́n aranjú máa sí níwájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọlọ́run ọba borí gbogbo nǹkan gbogbo ẹ̀dá pátá èyí tí ọba fi ara tí ọba gbára lulẹ̀ níwájú ọlọ́run rẹ̀ ń sì ń gbára lulẹ̀ níwájú ọlọ́run Ojiji rẹ̀ ó ń wó lulẹ̀ fọlọ̀ òjì rẹ̀ mú kó lẹ̀ mo rò pé yọ wa ẹnìkan á ní okay if that is the case òun ò gbára lulẹ̀ fọlọ̀ òjì òun ti gbára lulẹ̀ fọlọ̀ ajẹ́pọ̀ náà wà lìjànà àà bárọ̀ bárọ̀ bá lulẹ̀ fọlọ̀ òjijì lulẹ̀ sọlọ̀ lásán kò gbé nídàlìjànà iná straight ṣùgbọ́n kò lè bá àmọ́ yìí pé tọ́wọ́ án ọ̀kọ́rọ̀ ha yálà ọ̀mà òfinúfẹ́dọ̀ gbéra rẹ lulẹ̀ fọlọ́ àbúrò tí ẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ ní túláàsì wọn náà ti gbára lulẹ̀ fọlọ́ torí pé a lè ká òjì wa kò lẹ̀ pípé à èwo ni wọ́n tún fẹ́ máa ṣe o sẹ́rẹ́ nìkan tó dáhùn orí pẹ̀ka kìnìún ẹ̀ka kìnìún à òun náà wọ́n kà á kú òun náà torí ẹ ọlọ́wọ́n bá nìyẹn ó ní alqahiru fawqa ibadihi kò sì sí ẹ̀dá kan tí ó tẹríba fún títóbi àti gbígbọ́ngbọ́n ọlọ́run àti mótómótó rẹ̀ ònlọ́bọ ní mótómótó ńlọ́yẹ má wọ ọ̀hún á ń lọ ọ̀fọ̀ dákàràjì ẹlòmíì bẹ́ẹ̀ nìṣá ní tí ò jámọ́ kankan tí ọ̀fọ̀ dákàràjì ọwọ́ rẹ̀ ọ̀ àkànkó. ó ti mọ́lá débi pé gbogbo ògbà báyìí náà ni. ẹlòmíì ìgbéraga ti pọ̀ jù tí máa ń tẹ̀lẹ̀ ẹsẹ̀ Mi lè lù lẹ́sẹ̀ rẹ̀ ni níbi tí ń wora rẹ̀ dé. ẹlòmíì lọrí kó tiẹ̀ máa ọ̀kan ní owó tí wọ́n rán gẹ̀dẹ̀ báyìí pé tani tún bẹ́ẹ̀ ń bò. wala illa billah ọlọ́run bá nìkan àlóhùn ti ga tẹ́lẹ̀ náà O ló ní gíga èèyàn ẹ̀rí ni ní ìgbéraga ìyẹn nípa ara rẹ̀ ọ̀gá ó gbéga kò tó ó sọ pé òun tó àmì ìyanu irọ́ lásán wẹ́gbẹ́ tó ṣe tó sapá kan tó gbé sí ìbarabara àdéhùn ẹ̀kọ́ ọwọ́ méjèèjì kẹ́kàn ọ̀yà àtúngbé bẹ́ẹ̀ ọlọ́ba tán àbí ọ̀tàn ẹ̀ yọ sọ pé ti kun náà ẹ̀dẹ̀ mọ́lẹ̀. torí ẹ̀ ló jẹ́ pé àwọn sẹ́lẹ̀f àwọn máa bẹ̀rù láti máa rìn kí wọ́n máa sanpa lábì kanu alẹ́ rẹ̀ kí ló dé tẹ̀yìn ẹ̀ máa sanpa ó lẹ́rù ń bà wọ́n wọ́n máa yẹ kó ibi tó ń ti ń sanpa ńlá ṣètánì ó ti fi atẹ́gùn sí tó wọn mọ̀ wá wòra wọn sẹ́wọ̀n pé sísanpa gan ìgbéraga wà mẹ́gbàá mi yóò máa san báyìí. àbí ẹ̀kọ́ <laughs> tọ́ọ̀. àwọn míì láti kékeré ẹ máa kíyèsí àwọn ọmọ ọmọ mi ti fẹ yọ ọmọ burúkú láti kékeré ẹ gbà lọ́wọ́ rẹ o tẹ́lómi bá rìn yóò sì máa ga kò ní fi gìgísẹ̀ tẹlẹ o kò ní fi àtẹ́lẹsẹ̀ tẹlẹ o orí àwọn ọmọ àkàsẹ̀ ní òfin máa tẹ́lẹ̀ máa ga máa kúrú máa ga máa kúrú ẹ ẹ má kú ẹ bá kó fún un lẹ́yìn dètí rẹ̀ kíkín ni owó ló ń ṣe o ó kéré jù ó bá rí pé wà ń kalẹ̀ kò ní dàn o so ní ẹ̀rú ń bá wọn tó ń bá rìn tó ń sánpá káṣetá ni wọn fi àtẹ̀gùn sí ni wọn bá máa wúra rẹ̀ pọ̀ ju gbogbo èèyàn lọ sẹ́rí gbogbo ẹni tí wọ́n á sì ń wo pé mo ju ẹlòmíì lọ kò tó wọn bọ́lọ̀ ń ṣe dáàmú èèyàn ni pé yóò máa wúra rẹ̀ lórí rọ́ gbogbo ẹni tó máa tún wá wò pé jù lọ òótọ́ torí tí ọba yẹ kó jù lọ ni ó ní mọ̀ òun pé mo jù lọ. àṣetọ́ni ní dáná sí ọ lórí tó ń sin wúra rẹ pé ojú gbogbo èèyàn lọ níjẹ́ tó máa ń sin wọ́n pé ojú gbogbo èèyàn lọ àdánwò bá ọ. torí pé ibi tí àdánwò ti bọ̀ ọ ni pé sọmọ pé gbogbo èèyàn ló ti ń inferiorize àwọn wá ń ṣe nǹkan tí wò ó lè ṣe torí pé o ti fojú kéré tí wọn ò mọ̀ pọ́lọ́ ń bùn wọn lẹ́bùn míì wọn wá ṣe tó lè ṣe wọn wá ní kí wọn náà gbìyànjú ẹ mi múra wá ní kò burú ẹ mọ ẹsẹ̀ wá lọ́la ẹ má mọ ara lásán torí ẹ ó ní tó wọn bá rìn òun máa fọwọ́ pààyàn torí ká ṣètánì ọmọ bá fi àtẹ̀gùn sùn lọ kò túmọ̀ sí pé tó bá ṣiṣẹ́ kò tún fọwọ́ pààyàn ò ní rí sẹ́sì o bí ẹni tó fẹ́ fi wúrẹ́ ọ̀wá fọwọ́ pààyàn ẹjọ́ tó wájú àtẹ̀yìn nu tọ́ ṣé wá rí àyà yìí ó tún wá tọ́ka sí nǹkan mìíràn. ó ní fọ́wọ́kọ̀ ilẹ̀ rẹ̀ lókè àwọn ẹrú rẹ̀ ó borí gbogbo àwọn ẹrú rẹ̀ òkè wọn ló sì wà àwọn olùmọ̀ ń sọ pé uluwul qadr uluwul manzila uluwul fi'l uluwul sifa uluwul mutlaq fawqiyatun mutlaqa. wípé ọlọ́run máa ń bẹ lókè àwọn ẹrú rẹ̀ kọ́hárán nípò borí wọn ó sì ń bẹ lókè àwọn ẹrú rẹ̀ fẹ́ẹ̀lẹ́n iṣẹ́ ọlọ́run kò sẹ́ni tó lè ṣe ó sì ń bẹ lókè àwọn ẹrú rẹ̀ ṣẹṣẹtẹn kò sí ẹnìkan tí ìròyìn rẹ̀ tó lè lé tọ́lọ́mùbá ambọ̀sibọ́sí pé ó tún á tó àbí ó jùlọ. bẹ́ẹ̀ náà fawqiyatul makan òkè lọ́wọ́ sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ kò sí nǹkan nínú ẹ̀dọ́ ọlọ́run tọrọ kiri kan ọlọ́run subhanallah tó o bá rò kó o tẹ ọpọlọ rẹ ní ìsinmi wà ní ìsìn kálukú jókòó kí ló yí wa ká <laughs> kí ló yí wa ká náà ẹ mú kí ló atẹ́gùn tó yí wa kan sẹ́dọ̀ ọlọ́run àbí ìsẹ̀dọ̀ ọlọ́run ẹ̀dọ̀ ọlọ́run nínú tó tún yí wa ká láàyè kò sí bẹ́ẹ̀ ṣe lè tóbi tó àyè kan náà ni ọ wà ọlọ́run ọba àyè ò lè yí ká àyè kan ò sí tó lè yí ọlọ́run ká ìdí nu tó jẹ́ pé sọkúsọ tí wọ́n máa ń sọ pọ́lọ̀ ń bẹ pẹ̀lú wa ń bí tí wọ́n máa ń lérò pé pẹ̀lú pàápàá rẹ̀ àṣìṣe ni ń bẹ pẹ̀lú wa ìmá rẹ̀ nítorí pé tó bá sọ pé ń bẹ pẹ̀lú ámì pẹ̀lú pápá rẹ̀ aláyè kan ò tó lè yọ lọ́nka torí rẹ̀ òkè gbogbo ẹ̀dá rẹ̀ lọ́wà nǹkan kan nínú ẹ̀dá tó dọ̀ wá sí tó yí ká tọba ọpọlọ ń ga ju bó ṣe lérò lọ kò nínú kò òkè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ lọ́wà lọ́nà tí ò sí ìpàdé láàrin rẹ̀ àtọ̀kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tábà àwọn ńgbà gbogbo náà lọ́wà ebó rí nǹkan kan tó dá náà ló sì wà. wa ọlọ́run ṣe dọ́gba sórí àgọ́ ọlá rẹ̀ ṣé ṣíṣe dọ́gba sórí àgọ́ ọlá rẹ̀ ọdadu gidigbe jìnnà sáwọn ẹ̀dá rẹ ọlọ́mọ kọjá àbí kí áfùtọ̀ ń rò gbogbo etí wọn ń ròyìn eré lásán tó nínú fòkìyà ọlọmọ. ọlọmọ tó jẹ́ pé ọ wà lókè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ nípa gbogbo orí wọn tá lẹni náà tá lẹni náà tẹ́ pé tọ́lọ́run ọ̀já mọ̀ kankan nínú àwọn òkú àtàlàyé kò sí torí ẹ̀.

torí ẹ̀ wa huwal hakimul khabir ọlọ́wọ́n báyìí ọba ọlọ́gbọ́n ni o nínú gbogbo ní ti ń ṣe kì í ṣe pé ọba tí agbára wa ń gùn tí ọmọ wa ṣe nǹkan bàṣubàṣu tí ọmọ ṣe nǹkan bí ò ti dáa sọ̀rọ̀ pé àwọn alágbára yìí agbára máa gún àwọn gbogbo tí ọ̀dà wọn máa ṣe ń gbà mí wọn ni òun fọlá nì kí lẹ́nìkan fẹ́ ṣe fóun ta ló fẹ́ sọ pé tó ń sè ọ̀dà wọ́n tún lọ mú náà wá kó fi jófin ṣùgbọ́n làwọn bá ti wà alhakim gbogbo ń ti ń ṣe kó ṣe dọ́gba pẹ̀lú bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ni pẹ̀lú bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ni al tó sì nímà ó nípa gbogbo nǹkan kò sí ní tọ́lọ́mọ bá sáyìn máa rẹ̀ ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí nǹkan lọ́lọ́mọ ẹni tó sì lẹ́tọ̀ọ́ sí kò ní fún. ẹni tó lẹ́tọ̀ọ́ sí nǹkan lọ́lọ́ máa ń fún yóò sì kọ̀ láti fẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ lẹ́yìn àwọn kèfèrí wọ́n gbé àtakò kọ wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n lòun ń pera rẹ̀ lánàá bí òun pera rẹ̀ lánàá tani ó jẹ́rìí fún tani ó fún ọ̀pá ni so ànábì ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ó jẹ́rìí fún bákan náà. alukur'an tọ́lọ̀ fún mi yọ اللهم náà máa ní ọlọ́run bá wò àníbi tọ́lọ̀ ń kọ́ ọ̀dà bíi àwọn ọlọ́pàá yìí tí wọ́n mú yàn yọ wá gbé òye ọ̀fẹ́ kọ́ bí àwọn róòdù tẹ̀sán pé tí wọ́n ti kọ̀wé ọ̀ràn wọn wọ́n ní kò sí parẹ́ níbo jẹ́ pọ́lọ́n ló gbélé wọn lọ́kọ́ ẹ máa kọ́ dákun mọ́kọ́ torí ọlọ́run mọ́kọ́ ni ọ̀rọ̀ ọlọ́run àlàwà ń sọ nìyí láhàwù làwàdà àkùrọ̀tẹ̀ ìlànà wọn gbá sọka kí sọpò nù lọ́rùn aṣọ máa jìyà so àbí èsè máa jìyà so ọlọ́run máa jìyà so ni bí ìbá sì máa jìyà so mọ́tò ń bọ̀ ń gbére burúkú bọ̀ ojú ẹ̀ pàápàá àwọn sì bá kiri lọ mi. asọ máa jìyà sónù àwọn àmì ẹ ọ̀rọ̀ tó lọ́nkà ń la hawla lọ wọn ní ọlọ́run ní fún ọ tọlọ́nkà ń sọ dáhùn jàre yà máa lẹ́yìn tá a léèrè wá ojú ní kuraani gbolo ti mú wa tó náà abẹ́ ọlọ́wọ́n afẹ́sì fún wa. ọlọ́ni qul ayyu shay'in akbaru shahada bí wọ́n léèrè pé kí ló tiẹ̀ ga jù tá a lè fi sẹ̀rí. bí wọ́n léèrè pé kí ló ga jù tá a lè fi sẹ̀rí. kọ́lé lẹ́ tó dá wọn lóhùn kọ́lọ̀ ni subhanallah kí ni tó ga jù tá a lè fi sẹ̀rí. lórí kó dodo ni wà Ànábì sallallahu alaihi òdodo la alukurani tó mú wa kò sí nǹkan mi ìdálé fi sẹ̀rí tọ́ga bí ká fi sin tani ká fi allah rabbul alamin sẹ̀rí. àmọ́ gbà tó polódo làwọn wọn ò mọ bẹ́ẹ̀ náà sọ pé bíi ti bíi tọ́lọ́ nǹkan ọmọ ẹlẹ́rìí tá a lé bí léèrè tá a pọ́n fún wa. síbẹ̀ náà ni wọn náà bàdí tí àjọ bá mú ọ wá síwájú adájọ́ náà sọ pé ìwọ náà lọ sọ pé lágbájá o mọ́tò rẹ ló jí yìí mọ́tò rẹ ní gùn yìí ọ̀fẹ̀sùn kan adájọ́ wa ní kó mẹ́rìí wá tá a pé mọ́tò rẹ ọ̀wá ní ọlọ́run lẹ́lẹ́rìí no gbogbo èèyàn ọlọ́run lẹ́lẹ́rìí rẹ̀ náà sẹ́wọ̀n kókò rẹ̀ náà sọ pé ọlọ́run lẹ́lẹ́rìí òpó ló ní mọ́tò torí ìwọ̀nba ni ọ bẹ̀rù pé tọ̀ wọ́n lọ sásà kúrò láàbá bá kó nǹkan ètò mo gbà lérò ni pé ẹ ọlọ́run lọ ga jù ní níta lè fi sẹ̀rí ṣùgbọ́n o bí kò wá pé ọlọ́run náà lẹ́lẹ́rì rẹ̀ ń gbogbo gbogbo nǹkan kọ́ o bí kò sọ lẹ́lẹ́rì rẹ̀ ń gbogbo nǹkan kọ́ àwọn olùmọ̀ nípa tòhí wọn á ní tẹ́ bá wọ àyà yìí ọlọ́run sọ kó ó pera rẹ̀ ní ṣẹ́ì nǹkan kan sọ fún wa wípé nǹkan wo ló tóbi jù láti fi sẹ̀rí ọlọ́run pera rẹ̀ ní ni nǹkan kan máa kíyè sọ̀rọ̀ rẹ o ẹ̀ẹ́n níṣẹ́ bá sọ pé kò sí nǹkan náà tó lè sọ pé kí n gbà mo rò pé yé wa ẹ̀ẹ́n. gbàtọ́ sọ pé kò sí nǹkan náà tó lè pé kí n gbà á jẹ́ pé tó fi dórí ọlọ́ọ̀nà mo rò pé yé wa ó sì ti gbàgbé páyà kan ti síwájú eléyìí pé gbogbo ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́n bá tó bá tẹ̀mú lọ́lẹ̀ pé ọgbọ́dọ̀ gbà náà ni ó sì ní kò sí ohun tó lè pé kí n gbà mo rò pé kí sọ. kò sí nǹkan náà ọlọ́run ti wọ bẹ́ẹ̀ o ọlọ́run ti wọ bẹ́ẹ̀ ọ̀wá ni bí ọ pẹ́ sígbà tó sọ̀rọ̀ mo rò pé wa kò sí nǹkan náà fọlọ́n tó lè pé kí n gbà mo ọ sọ pọ̀ ní bọ́ sínú wàhálà ọlọ́run náà ti bẹ́ẹ̀ alágbèrè torí ẹ ẹ wá bá ní wáyà yìí. كل شيء هالك إلا وجهه gbogbo nǹkan ni ó parun illa wajhaha àyàfojú rẹ̀ kò túmọ̀ sí kọ́lá wọn parun o mo rò pé wa a sọ pé kullu shay'in min sha'nihi an yahlak gbogbo nǹkan tó ti kọ́lá ti kọ́ àkọọ́lẹ̀ pé ó parun Allahu khaliqu kulli shay ọlọ́run lẹ́lẹ́dàá gbogbo nǹkan ọlọ́run sì ti pera rẹ̀ ní nǹkan kan tó túmọ̀ sí pé ọlọ́run náà ló dára rẹ̀ ẹ sọ pé kullu shay'in min sha'nihi an yukhlaq gbogbo nǹkan tó ṣe pé dídá la dáhùn ọlọ́run ló dáa tó wá sọ pọ́lọ̀ ńlọ dára rẹ̀ gbogbo ń tá a dá yọ parun ẹsẹ̀ pọ́lọ̀ náà parun jọ kàn ọlọ́run yìí sì parun tọ́ ilé ìjẹba kò sí tó tóbi tọ́ga tá a lè fi sẹ̀rí bí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa torí ẹ̀ lẹ́lẹ́yìn túmọ̀ sí pé tó bá ṣẹlẹ̀ pé ẹ̀tọ́ èèyàn lẹ́nìkan fẹ́ jẹ yìí ìyẹn sì mà. wípé gbìyànjú ṣe jẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí nǹkan kò hàn sẹ́dọ̀ ọlọ́nkan dípò pé yẹn ó pè wọ́n ti fefe fi agbára rẹ̀ yẹn yẹn jẹ́ ó ti gbà á mọ̀yàn lọ́wọ́ wọ́n á bìyàn léèrè tí yẹn pé mi mọ́ ní á léèrè ni ó fún ọ wàláhì ọlọ́nìkan ló lè jẹ́rìí fún mi ọlọ́nìkan ló lè jẹ́rìí fún mi torí pé bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ ìrìn ni pè jẹ́rìí sí pé kí wọ́n mọ̀ pé mi ní láti máa pẹ́ nìkan ni ó jẹ́rìí fún kò sí ọlọ́run ọba nìkan so ó lè lose case yẹn o but yóò máa já ẹni tó gba nǹkan rẹ̀ mọ́ lọ́wọ́ yóò máa já nu láéláé ọlọ́run nìkan ni ó jẹ́rìí fún mi yóò máa rántí tó bá rántí léèwẹ̀ gan yóò fẹ́ sájáde kó sájáde kó ya wèrè pé ọlọ́run nìkan lẹ́lẹ́rìí ni ẹ́ bóun ní í ṣe ṣe gbólóhùn yìí ọlọ́run nìkan lẹ́lẹ́rìí ni ó náà lè máa báwọn èèyàn sọ̀rọ̀ kó wọn máa sọ̀rọ̀ pé àbúrẹ́dì ah, tẹ̀ àṣà ń jẹ búrẹ́dì ọlọ́ọ̀ nìkan lẹ́lẹ́rìí ewu lọ́jọ́ra wọn ò kí ṣe ọ̀rọ̀ tí wọ́n sọ ń kọ́ tún jọ nǹkan ẹ jẹ́ dálẹ̀ padà fún lẹ̀ tọ́ ẹ̀dẹ̀ ìjọba àwọn. وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ الله ṣe sọ alukur'an yìí kalẹ̀ fún mi òun náà ọlọ́run sọ alukurani kalẹ̀ fún mi kí lè bá a máa fi ṣe ìkìlọ̀ fún yín. ẹ̀yin tẹ̀ ń bẹ láyé lónìí wà máa ń bẹ̀rẹ̀ àtẹni tí ò ní orí alukurani ké nínú àwọn ẹni tí wọn bá mi láyé adúgbò sọlọ àwọn àná wọn ní kan wà ومن بلغه ومن بلغه هذا القرآن ọlọ́run sọ alukur'ani kalẹ̀ fún mi kí lè máa fi ṣe ìkìlọ̀ fún yín àti gbogbo ẹni tó bá rí alukur'ani yìí ká tí ó sì lé mi láyé ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ alukur'ani wo àbí ìgbà tó ti pé lónìí olónìí lọ́lọ́run kalẹ̀ ní tuntun àwọn ń kà à ń mọ̀rọ̀ ọlọ́run tó sọ sínú ẹ̀ à ń gbófin rẹ̀ ẹ̀rù bá ń ṣe ń tẹ̀lé ń bí bẹ́ẹ̀ làwọn ẹlòmíín náà ń tẹ̀lé ń bòmí tó fi jẹ́ pé níbi a ti rìn pàdé ara aláwọ̀ mùsùlùmí láì kò wo báwo ni kọ́lọ̀ wá ṣe yàtọ̀ èdè wọ̀ ọ̀jọ́ra wọn ìlú wọ̀ ọ̀jọ́ra wọn á rí i pé nítorí gbogbo wa lò ẹ̀yin ọ̀rá nàbì àwọn gbogbo wa sì jọ pa nàbì láṣẹ Allahu àwọn ń ṣiṣẹ́ yìí àwọn náà làwọn ẹni tó ń mà nípa ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba wọn kọ́ má ti kó wọn kúrò lórí ilẹ̀ tán torí pé àwọn ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run sáwọn èèyàn iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe èyí tó jìnnà pò làwọn náà sì mọ̀ torí pé òfin ṣiṣẹ́ ó túmọ̀ sí pé o ti gbọ́ o sì gbọ́ yìí ni àmọ́ kọ̀ láti fi ṣiṣẹ́ wọ́n lò fi ṣiṣẹ́ ò ṣiṣẹ́ wà wò ìmọ̀ ìmọ̀ tó wì kí ló sọ ganan rí mo rò pé wa ẹni tí ń bá wí o àwọn èèyàn tún máa bá ẹ̀yin ọ̀sàlàyé fún un ẹ sì sọ pé kò fi ṣiṣẹ́ torí ẹ ọlọ́run sọ alukur'ani kalẹ̀ fún mi kí lè má ṣiṣẹ́ ìkìlọ̀ fún yín àti gbogbo ẹni tí ò ní bá mi láyé tó ti pa alukur'ani ó sì bá láyé. أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى sẹ́yìn lè jẹ́rìí pé àwọn ọlọ́run míì tún bẹ tẹ́yìn jẹ́rìí pé ọlọ́run mi ń bẹ pẹ̀lú ọlọ́run à ń bi nù tẹ́yìn bẹ́ẹ̀ nu ẹni tí ń pọ́lọ̀ mí tún wà pẹ̀lú ọlọrun náà rárá o yẹs ẹlòmíì lè pe àwọn ọlọ́run mi wà ṣùgbọ́n àwọn ọlọ́run irọ́ ọlọ́run ọba òdodo mélòó ni ṣoṣo àwọn ọlọ́run irọ́ wà àwọn òṣàkúgbèkúgbè tí wọ́n ń kó ká ṣe bọ́lọ̀ làwọn náà ń pè ọlọ́run náà ní kálukú wọn ń pè ẹni tí ń sìn ọlọ́run tiẹ̀ ní yọ kan sí forí kanlẹ̀ ẹni tí ń ọlọ́run àwọn ọlọ́ya ọlọ́run tí àwọn tí ń ọlọ́run tí wọ́n nu oríṣiríṣi àwọn gbogbo sakúgbèkúgbè wọn yẹn ọmọ ah! èèyàn ronú ẹ̀yin lẹ́fọ́ ara yín gbẹ́gi sá lọ́dà ẹ wá kó kọ sí i ẹ sì lọ́lọ́run ọlọ́run tó ti pẹ́yìn wọn lọ gbé wá bì kan kọ́ni kan Olúmọ rock Olúmọ rock kan sẹ́wọ̀n kí wọ́n ń bọ́ wọ́n ń so ẹ mọ̀ pé mọ́ṣúrùkú náà mọ́ṣúrùkú náà náà ni so gbogbo orú ṣírùkù ṣírùkù awọn àwọn náà máa pa àwọn ọlọ́run wa ní kíni ọlọ́run ẹ̀rí pa àwọn kí ni wọ́n sọ fún ṣé muhammadu rẹ sọ gbogbo àwọn ọlọ́ọ̀dọ̀ kan ni àwọn ọlọ́ọ̀ bí àwọn aláta òsòrí ibú àgbà Uzza ibú àgbà manata òsòrí ibú àgbà gbogbo ọlọ́ọ̀ tí náà wọn kúnlẹ̀ níwájú igi wa pé fún wa so àwọn míì wọn ló sàyí máa jẹ èèyàn ọkọlé ni òòsà tí ò nílé máa jẹ ọkọlé ọlọ́run tó léyìn nù òòsà yìí o ìmàjà rèrè oko kárí kó tabua ni òòsà tí ò lè dáko tí mú ni rèrè oko òòsà oko torí di eléyìí iná náà ṣe sọ pé kákúkú jẹ́ kó dò kó gbólóso oko lọ ẹ̀sùn tí wọ́n máa fi tọ́rì hùn tí ẹ̀ bá jẹ́ kó dò gbé lọ́ngbà tó dò gbé olóòsà ló fi kíní tọ́rí ẹ̀fun òòsà ó fi tọ́rí odò wa gbé ẹ̀yin wá mọ odò wẹ̀ ẹ bá kán lumi wípé yọ à ìyanu ìyanu wọn lè jó dò gbóso olóko kó gbólóso oko lọ torí pé tẹ ẹ bá yọ yọ mọ pé ọpẹ́lọpẹ́ ẹ̀fun. kò ní pọpẹlọpẹ ẹ̀yin tẹ́ ẹ yọ ẹ jẹ́ kẹfún kọ hàn látàrí torí di eléyìí ṣé gbogbo àwọn tí ń ṣẹbọ ní ìsìn tí ń gbẹbọ níyì wọ́n gbà pé àwọn òòṣà àwọn ọlọ́run míì náà làwọn náà gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ tí wọ́n ti ń gbé ẹbọ níyì báyìí wọ́n ń gbé àwọn òòṣà níyì dọ́ba tí wọ́n bá gbọ́ pé òòṣà kan ń bẹ nílẹ̀ àwọn ìbàrùbá àwọn aláṣẹ ibẹ̀ ṣetán láti lọ kó wálé wọ́n lè ní ọ̀rànmíyàn ló kó ló kó lọ́bẹ̀ wọ́n ti torí lọ Brazil àwọn mùsùlùmí nù ká tó ń jẹ gómìnà wọ́n adigbẹ́bọ níyì wọn ti torí òòṣà wọn lọ Republic of ọba ṣe kó àwọn tó ń náwó ìjọba tiwọn owó Ọ̀ṣun state wọ́n ná láti kọ́lé lórí òòṣà tí ń bẹ nílẹ̀ Benin nílẹ̀ Dàùmẹ̀. àbẹ́rẹ́ àwọn gbọ́ba níyì àwọn gbẹ́bọ níyì subhanallah. ṣé àwọn ọlọ́run ti yín nù ẹ̀yin náà ń sìn sí Allahu akbar pẹ̀lú àwọn mùsùlùmí mọ́ṣáláṣí tí wọ́n bá tún dé ṣọ́ọ̀ṣì wọ́n tún bá wọn dárin rẹ̀ àwọn wọn sì ní gbẹ́bọ níyì àgbà. wọ́n lẹ́nìkan ṣàdúrà pé wọ́n ń ṣèpàdé kan wọ́n á pe mùsùlùmí wọ́n pe ẹlẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù wọ́n tún pe àwọn olóòṣà náà pé kí wọ́n ṣàdúrà ẹ ẹ ẹ tún rí new fashion kásálẹ̀ tún jẹ gómìnà lẹ́ẹ̀kejì nígbà tí olóòṣà yẹn wá ṣàdúrà tán ló wá nítọ̀ fáwọn bàbá àwọn àwọn àfáàfá mùsùlùmí wọ́n máa ń ṣàdúrà pé kọ́lọ́n ọpẹ bọ́rẹ́ ọdájú kìí ṣerú ẹbọ eléyìí torí tó bá jẹ́rú ẹbọ àwọn babaláwo bàbá olóòṣà àwọn yìí ni ọyẹ kọ́ lọ́wọ́ ti parẹ́ ẹbọ tó níyì làwọn eléyìí àwọn ti gbẹ́bọ níyì. ṣé tá a bá ti wá jẹ gómìnà ló túmọ̀ sí pé ká bọ́ ẹwọ́ ẹ̀sìn ìsìláàmù dànù wọ́n rí ọ mùsùlùmí wọ́n yàn ọ sípò wọ́n wá débẹ̀ tán ó ní ìwọ ìṣe mùsùlùmí irú ètò wọn ń pè ọ́ ìwọ ó náà ni àmọ́ gbogbo ẹ̀ ló ń ṣe é pọ̀ gbogbo owó tó yẹ kẹ́ ẹ sì wọ́ oúnjẹ sáwọn ọmọ tí òòrùn jẹjẹ lọ sùkúlù ẹ̀ sì ń gbẹ́bọ níyì. wọ́n tún wáá bá débi pé nínú syllabus àwọn ọmọ ọmọ kọ́ nípa ifá ẹ̀ka àwọn adífá àwọn náà ríṣẹ́ sùkúlù <laughs> nígbà tí àwọn tíṣà bá ń bọ̀ wọn náà gbọ́ pẹ́lẹ̀ ó gbé gbogbo ẹ̀ ń bọ̀ wá sùkúlù pé babaláwo ń bọ̀ lọ́dà ẹ̀ ń lọ díṣà ni à ń lọ kó àwọn ọmọ sáà ni àṣà àwọn babaláwa. gbọ́dọ̀ parun gbogbo èèyàn wà dọ̀sẹ́ bọ́kálẹ̀ kúlà wọ́n tún láwọn Ọ̀yọ́ stéètì náà ti fẹ́ gbà o àwọn náà ti fẹ́ gbà kó wọn máa kọ́ ọmọ lẹ́bọ kó lọ́n sànù wa o kí ń gbé àwọn èèyàn lọ ẹsẹ̀ kó náà ni ìjọba ọdún mẹ́rin iná láwọn torí rẹ̀ wọn á kó fáìlì tí wọn bọ́bá mọ́ nìkan ọmọ ibi tó bá lọ. ẹ ọlọrun. ọlọ́run ẹ àwọn à ń ṣe logo stage àwọn àyàfa síbẹ̀ á kó àwọn ọ̀pẹ̀lẹ̀ bẹ̀ owó ẹyọ kìnnì kan pa àwọn ìtẹ̀yìn jogún lọ́dọ̀ bàbá ńlá yín bẹ̀ yín pé bẹ́ẹ̀ ní nàìjíríà ń la hawla wala quwwata illa billah sọlọ ni gbogbo àwọn ìtẹ̀ ń kóka ọlọ́run làwọn ìtẹ̀ ń kóka tó kú léèrè àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àwọn ní rọ́jò fẹ̀yìn àwọn ní jẹ́ kókó oògùn àwọn ló fi ń jẹ gómìnà àbẹ́ẹ̀kọ́ ni àwọn ló jẹ wíìnì kéésì tó fi pé ń gbẹ débẹ̀ tí àwọn lẹ́ ń gbé lárugẹ ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ kú àwa náà ó sì kú torí tá a bá ní ẹkú ẹ̀yin kọ́ àwa náà kù kálukú ọ wa kó pàdé wájú ọlọ ẹni tí ó ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó tún ru ẹrù ẹ̀ṣẹ̀ àwọn tó sì lọ́nà táwọn eléyìí ti burú o táwọn eléyìí ti burú ó fa àwọn èèyàn mànàgán ọmọ bíi tọ́ba ara rẹ̀ ń jọ̀gbìn dàrúkìá àsìmí táàsì tí ọjà sì kágbá torí ẹ̀ lèyàn ṣe máa bẹ̀rù téèyàn fi máa ṣe dáadáa. ẹlẹ́jẹ̀ gómìnà lé gbogbo èèyàn lórí ni kò sí wàhálà ṣùgbọ́n kí ló wá dé tó sì wá jẹ́ pé èèyàn á fẹ́ ìsìláàmù dànù lọ́rùn yìí ẹni tí èsè mùsùlùmí jẹ́ gómìnà kò ti torí rẹ̀ bọ́sọ̀ ṣọ́ọ̀ṣì kúrò lọ́rùn tẹ̀yìn mùsùlùmí ti wá jẹ́ àní wọ́n lẹ́nìkan torí kó ti rí pò ni bi mùsùlùmí ni ó ló ni bi mùsùlùmí kan lórí pé ẹ jọ ìgbà wo lẹ la hawla wa la quwwata illa billah. àwọn Ramadan yìí ní sọ o gbàwé lẹ máa gbàwé a'udhu billahi minash shaitani rajim ti pa ogogoro a'udhu billahi minash shaitani rajim ẹ̀rú dáadáa kẹ́ tó máa wà tí gbogbo àwọn nǹkan tẹ̀wọ̀n á ń gbé lárugẹ ọ̀hún àwọn dàbí ọlọ́run wọ́n dàbí ọlọ́run a rí nínú àwọn tí ń sepò tó mọ̀ọ́mọ̀ tó gbé katapila tó lọ wó mọ́ṣáláṣí náà lẹ Yorùbá yìí náà nì owó mọ́ṣáláṣí ó nítorí pé mọ́ṣáláṣí yẹn wà nù secretariat secretariat wá jẹ́lé ẹbọ tí wọ́n ti gbọ́dọ̀ pọ́ lọ́run ó sì lọ wò a àtúnwárí nínú àwọn tó ń pè láàṣà náà àwọn tí ń sọpọ́ọ̀tì rẹ̀ pé wọ́n wo dáa torí àwọn boko haram ni boko haram ní kírun ní ṣe sọ láti lẹ́kọ̀ọ́ ẹ bẹ̀rù ọlọ́run kí lẹ fẹ́ gbà lọ́dọ̀ ìjọba náà rí ẹ̀yin tẹ̀ ń pera yín láàṣà tẹ̀wọ̀n a ń polongo fún wa kí lẹ fẹ́ gbà lọ́dọ̀ wọn tí ò ní tán bó wọn bá tán mọ́ yín lọ ẹ̀yin ọ̀ tán máa lọ́wọ́ ẹ bẹ̀rù ọlọ́run á torí ẹ̀ kábẹ̀rù ọlọ́run a rí nínú àwọn ẹni tó ṣe kí wọ́n wà ń kó ìjọba yìí wọ́n ṣe lófin wọ́n tún gbé lọ sílé ìgbìmọ̀ asòfin wọn fáwọn ṣe ní àràmù fáwọn ọmọ láti máa lò borí lọ sùkúlù ní nàìjíríà yìí náà wọ́n nírú ètò àǹsẹ̀ France làwọn fẹ́ ṣe ní nàìjíríà nàìjíríà làwà á France kí ni ẹsẹ̀ fi dà òyìnbó special irọ́ lásán ńgbà tó wá fẹ́ di wàhálà tó dáa ló wọn sọ bẹ́ẹ̀ o àà ah, ah. àwọn èèyàn pé wọ́n wí láì jẹ́ kí wọ́n gbọ́ kankan wọ́n lè wọ́n lè fi kún o àmọ́ wọ́n gbọ́ kan ẹ bẹ̀rù Ọlọ́run o ipò àga ni náà di mu àga ni kò sí ẹni tí ò lè jókòó lórí àga bóyá nù àwọn nísìnyìngbà tí wọ́n da ìjọba rú mọ́ olórí Misra lọ́wọ́ nísìn ẹni tí òòrò ti tẹ́lẹ̀ Adli Mansour ọlọ́bàrà rẹ̀ lórí àga bàbà tá à ń wí ẹni tó yẹ pé tí olórí ìlú bá ń bá sọ̀rọ̀ olórí Supreme Court of Appeal tólórí ìlú bá ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ yóò káwọ́ pọ́n yìí ní sierra tọrọ èyí ókè sà yẹ sà òun ẹni tí wọ́n ń ṣe ókè sà yẹsà fún wọn dìbò fún Mùrísí adílé Mansur ń ṣèjọba sọ pé democracy lóòótọ́ ẹni tí wọn dìbò fún òun bẹ lẹ́wọ̀n ẹni tí wọn dìbò fún ó jókòó lórí àga bábà sọ pé democracy ó kérésì lóòótọ́ ìdí nìyí tó fi jẹ́ pín gbogbo ẹni tó bá wà ń pò kan wàláì kó máa bẹ̀rù O lọ yẹ kó máa kájọ pé ó ma tó kú ó sì kújọ mẹ́fà ọdọ òkújọ márùn òkújọ Ọlọ́run sáà jẹ ajáde láyọ̀ Ọlọ́run jẹ sí ọjọ àdé láyọ̀ Ọlọ́run jẹ wàláì jẹ ẹkún ọmọ àṣẹ kì í ṣe pọ dáràn kalẹ̀ fẹ pé wọn náà kú òǹpo wọn máa pààyàn nítorí tí wọn ti ṣe lófin kalẹ̀ wọn náà ju wọn mọrí pé àṣẹ kò le tó báyìí ẹni tó dá alẹ nǹkan ni wọn máa gbé kọmíṣàn rẹ lọ. ànábì sallallahu alaihi wasallam ó ní ọmọ ànábì ádámù àkọ́kọ́ tọkọkọ pààyàn nípa àbòsí wọn ò ní tún pààyàn míì nípa àbòsí máa láyé yìí àfi kó ní commission nú ẹsẹ̀ rẹ̀ ẹ dákun ẹ wo èèyàn tí wọ́n ń pa ẹ wo commission tó wọ́n máa ní nìsín kọbílà tọ́tẹ́rì gborí ibú yìí torí délé yìí ó yẹ gbẹ́bọ níyì tí wọ́n ń jẹ́ ńlẹ̀ Yorùbá ó ti tó á sì rí lákọọ́lẹ̀ báwọn ẹlẹ́bọ náà bá ní kó mú wa o. àrí lákọọ́lẹ̀ pé ẹnìkan ṣẹbọ kú yọ wà lìjànà kò sí. bẹ́ẹ̀ nìkan bá ní ẹbọ làwọn ó ẹ má ta ẹbọ tiyín sáwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ bọ ẹ má sì tiyín dí mùsùlùmí lọ́wọ́ mùsùlùmí kó ṣẹ̀sìn rẹ̀ kó sì mójútó. Allahu Rabbul ń lọ dá wa ẹni tó dá wa la sìn bàbá tán bá a bá ṣe gbé ìgbésẹ̀ ta yé yìí oníṣàpèjúwe bálùkìyàmà kálukú ó ṣe rí ọlọ́run dákun má bálùkìyàmà wà jẹ́ torí de eléyìí báyìí sẹ́yìn ń sọ pé àwọn ọlọ́run tún wà yàtọ̀ sí Allah tẹ̀bọ̀ fi wá gba ayé kan tó gbé wa lọ bá gbogbo àwọn eléyìí nígbà tí ò sọ́lọ̀ míì tọ́tọ́ láti ṣòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah kí ló wá dé tẹ̀gbẹ̀rọ níyì kí ló ní tẹ̀gbẹ̀rọ lárugẹ bẹ́ẹ̀ lóṣèlú lẹ̀ ṣe ń ṣe ẹ̀ ń tanra ń ń ṣeré ìyẹn fi ẹbọ ṣeré pé jẹ́ ń pẹ́ bọ́ dáa torí káwọn ó ọba kú bẹ́ẹ̀ ńkọ́ bó sì kú bẹ́ẹ̀ tó tú bá tó kú iná nì nígbà bá ti ṣẹbọ kú tó tú bá láti ń kọ́lá ashhad fi yé wọn ìrẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam pé èmi o èmi ọ̀jẹ́ ni jọba yín jẹ́rìí kọ́lọ̀ mi wà tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún o tó yàtọ̀ sí allah bọ́lá ń sọ ọ́nà àyà mi nù ó ní fa in shahidu fala táwọn bá jẹ́rìí kọ́lọ̀ mi wà pẹ̀lú allah má bàa wọn jẹ́rìí ìwọ má bàa wọn jẹ́rìí qul innama huwa ilahun wahid fi yé wọn pípọ́ lọ́wọ́ bá kò pé méjì ọba ọ̀kan ṣoṣo ni wa innani bari'un mimma tushrikun èmi wàá mọ́pá mọ́sẹ̀ jìnnà sí ní tẹ̀sí ń ṣẹbọ sọ́lọ̀ mọ́ mọ́pá mọ́sẹ̀ jìnnà sí gbogbo ní tẹ̀sí ń ṣẹbọ sọ́lọ̀ eléyìí fi hàn wá pé àfikà jìnnà ṣẹbọ àfikà jìnnà ṣẹbọ. bàbá dínà bọ wàláhì bí tiẹ̀ ń jẹ̀yàn ayé yìí ni ọ̀ma èèyàn nílò jìyà tàlùkìyàmù yàtọ̀ sẹ́ni tí ọ̀mọ ẹbọ kú lọ́rọ̀ rẹ̀ bọ́ ọ bá kú ó tún kú tìyà lọ́rùn bí bá kú ó tún kú tìyà lọ́rùn ìyá tàlùkìyàmù nǹkan ó ń gàn torí ìdí ẹjẹ́ á dínà gbogbo òkùnkùn olókùn kó nínú ọmọ mànú ẹja apati pápátì lónìí kó tó di lọ́la àmọ̀gbà tí kú yìí ń bọ̀ èyí tí yorùbá sì ti pati kó tó kú ní òwúlò fún ha bàbá sì ń sọ̀rọ̀ páwọn pa kínní ìtì o wọn pati nù ìyanu kọlọmọ sì ti wá ń yà kọlọmọ bá mẹjọ alẹ bọ lẹrù kọlọmọ bá tún wá sí níbi tá a kù sí àwọn ẹni tó ń gbé ẹbọ náà tó ń gbé lárugẹ àìmọ̀ náà ní dá wọn láàmú ọlọ́njẹ́ káwọn náà mà wọ́n jìnà sí tí ò owó yàn pípé kí káfìrí gan kó kún káfìrí láì gba Islam kátó apẹ́ni táǹjọ́ ń ṣe Islam yìí ní àwọn àmọ́ ṣiṣẹ́ tó gbé wọn ná wà láì kò wẹ̀ bí kí gbogbo wa ká gba tọ́lọ̀ ni ká máa ṣe Islam tó dáa kí gbogbo wa tara bẹ́ẹ̀ ká wà lìjọ́nà àbí kò máa sẹ́yìn bẹ́ẹ̀ wà láì gbogbo èèyàn kò sẹ́ni tí kìí ta ń dà láàmú tọ́wọ́ àwò pé kẹ́nìkan wọná wọná báwo so ṣùgbọ́n nígbà tó gbádìí ọ̀hún lọ́wọ́ bá ti sẹ́ ọmọ náà ò ní sáláì wọná kọ́lọ̀ má sàwà lọ́ máa ná àwọn ẹbọ náà tó sì kún gbogbo àyíká táwọn èèyàn ń ṣe ọlọ́run ọba kó jẹ́ kí ilé ẹbọ kó yí padà kó di àwọn ilé tí wọ́n tún máa jọ́sìn fọlọ́n tí wọ́n máa ṣe Allahu akbar níbẹ̀ náà kọ́lọ̀ ọ̀pá náà dẹ́bọ̀ rẹ̀ subhanakallahumma hamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام الحمد لله أنت ما الصلاة alùwàlá rẹ̀ bá já yóò fi sọláàtì yẹn sílẹ̀ sọláàtì rẹ̀ ti bàjẹ́ tó bá lọ sálùwàlá tó bá dé yóò tún bẹ̀rẹ̀ nílẹ lọdọgba wọn bẹ nu tura àtà tó sàlàyé Bugyatul Falah nílẹ lọdọgba kèsì pé wà á mọ ẹ raka kan lórí raka mẹ́ta tó ti bàjẹ́ náà kárí kàṣà lórí. Mm-hmm. ẹ tètè ní ọ̀fẹ́rọ̀ tó pọ̀. ala kulli hal Laylatul Qadr ọlọ́ọ̀lọ́mọgbà tí ó jẹ ètò dájú ni pé mẹ́wàá gbẹ̀yìn ní Ramadan ni ó wà ètò tó wá dájú pé nínú mẹ́wàá yẹn gan àwọn òru ọjọ́ tí nọ́mbà àwọn òsè pín fún méjì ní òru kẹẹ̀ẹ́dọ́gbọ̀n òru kẹtàdínlọ́gbọ̀n òru kọkàndínlọ́gbọ̀n so àwọn òru tí Lailatul Qadr ọjà ni ṣùgbọ́n fáǹfààní wa mùsùlùmí ló fẹ́ sórí rẹ̀ ẹnikẹ́ni fẹ́ gbogbo mẹ́wàá ti gbẹ̀yìn àbí mẹ́sàn-án ti dáadáa nínú òru pẹ̀lú Ọlọ́run bá bẹ́ẹ̀ kò ní

but ìjàmbá àdàbẹ́ ìfẹ́ nígbà yẹn wọ́n yà àkókò alhamdulilayi tó máa ń ṣe sọlá kákòókò rẹ̀ tó tó bíi sọláàtì làásù bíi sọláàtì làìṣá lè tó wọ́pọ̀ láwùjọ wa sọláàtì làásù lọ́pọ̀lọpọ̀ láwọn àkókò kan bí irú ìsinmi ìsìn ọ́sìrì ń wọlé lẹ́yìn aago so àwọn á gbé aago mẹ́rin náà sálà àwọn máa ṣe ìṣá aago méje àbọ̀ aago méje kọjá àṣẹjú ẹ̀ẹ́dọ́gbọ̀n tá sẹ́wọ̀n ìṣá so ìyẹn ló ń jọlá jẹmọ́ àkókò sọ láti ti tò kó láti sè kò sọ́lá kan tẹ̀ fẹ́ jẹnu jẹmọ́ àti ọ̀jẹ̀ jẹmọ́ torí sọ láti ta ṣe kákòókò rẹ̀ tó tó bí ẹni gbára gbóná lẹ̀ ni kákòókò tó tó pa fẹ́ gbára gbóná ní kí mọ́ṣáláṣí kan wà tí wọ́n ti máa ṣe lákòókò ibẹ̀ ni ẹ máa lọ. ẹ wá wá lágbègbè ibi tẹ́ ń gbé ẹ̀ rí ìròyìn ìròyìn ẹ̀jọ̀ lọ sí ní mọ́ṣáláṣí. ẹ rẹ́ nìkan lórí ara yín lọ ẹ lọ sí sọlá tuntun iná jẹ́ sọlá lọ́dọ̀ lọ. rárá o náà fi là wọn náà rán bàjẹ́ lọ́nà. torí àwọn ìsàlàsẹ̀ ìtànàbìsọ̀lọ́lá àìsàn náà ń sọ. òun làwọn ẹni tí máa ń lọ lára àkókò rẹ̀ ó ti tó ànábì sọ fún àwọn sàbẹ pé àsìkò kan bọ̀ táwọn aṣáájú òde tí wọ́n máa lọ́sọ̀ láti lára tayọ àkókò rẹ̀ kí ni ká ṣe ànábì sọ láti lákòókò tí ọba àsìkò tí àwọn ti ń bá sọ láti lọ sí ọ̀nà ara náà èyí tẹ́ ti kọ́kọ́ ṣe lọ́ràn yẹn ti èyí tẹ́ wá ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí ní àsìkò tí ó tẹ́ àwọn lọ́rùn náfìlà nífẹ̀ àwọn tí wọ́n ń pè lálàsẹ̀ yẹn ó lẹ́ni tó jó lórí lórí gbogbo orílẹ̀ tẹ́kí tí wọ́n á ní ìwọ́dà ìwọ́dà ìwọ́dà ó sì ń bẹ̀ wọ́n lè bẹ́ ọ lórí ọmọ rẹ̀ nù ẹ̀ sọ́sùn wọn pàǹtí lọ́sọ̀ láti la wọ́ọ̀ lè sọ pé ah, nígbà tí wọ́n mọ̀ pé wọ́n fi eh, sọ láti ráre èmi ti sẹ́ ókè ah, o tún láyà. mo rò pé ìtumọ̀ ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ wọ́n ń ṣe sọ láti lákòókò rẹ tó tó ní náfìlà náfìlà o wọ́n sì fún ọ̀gá tó bàbá wọn sí. Naam. Alaikum salaam. ẹ ọlọ́run ló máa níyàn yín tó bá ń pè máa láti fi gbára yín yànjú ni kò sí ìṣòro mẹ àmọ́ tó wá kẹ́ ń ṣe bẹ́ẹ̀ torípọ lọ lọ máa ti ń bẹ lọ́kàn láti fi ṣe fáàrí síra yín pé wọ́n dúró bẹ̀ tẹ̀mí ti ṣe mẹ́ta ti ké mẹ́rin ẹlẹ́karùn gan mọ̀ ń ké wò tí ì parí ọ̀kan so etí máa ba sẹ́jẹ́ so kò yẹ kéèyàn máa ṣe kódà kó wá sí pé fi hàn encourage ara yín ní ìtọ́jú ni pé kẹlẹ́ ni sọnù àyípọ̀ dáa kí mùsùlùmí ó níṣẹ́ kan ti ń ṣe láàrin rẹ̀ àti Ọlọ́run tó ẹ pọlọ nìkan lọmọ kẹsì so mẹnìkan sì gbé ọ léèrè irú béèrè bẹ́ẹ̀ kọ ọmọ òwúlẹ dá lóhùn kó pétọ nínú ìmójútó tí ń fún lọ khairan so kò nídìí pé ẹ̀ta mò ń ṣe ẹlẹ́kẹrin mò ń ṣe torí pé ta ni mò ń ṣe fún Allah èèyàn sì máa ba tèèyàn jẹ́ ńgbà mí nígbà tá a máa ń ṣiṣẹ́ wá hàn yóò di kárí mi kó lọ́n sàmù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك